وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أذكر الله وما أباتي ó ṣe wá ní mùsùlùmí ó tún jẹ́ ká mọ̀ wípé òun ni ká máa dúpẹ́ fún òun ni ká máa yìn ọlọ́run lọ́ba tó ṣe wípé kò sí ẹnì kankan la áhàdà àhábà ilé ìgbìmọ̀ tó gómìnà láàrín kò sẹ́nì kankan tó ṣe pé kéèyàn yìí ó wù tú ọlọ́run ọlídárí ká má dá àyànfà tó lè ọlọ́run fi yìnra rẹ̀ ọlọ́run fi yìnra rẹ̀ pé alhamdulillahi rabbil alamin kí ni ọlọ́run ìdúpẹ́ fọlọ́run lórí ọlọ́run ọba pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba tọ́ sí pé fún ní ń ṣe òní tí a kò parí súrọ́tù mọ̀tẹ́sẹ̀ ọlọ́run ọba sọ ń pa àwọn kékeré oníwọ̀n máa yẹ kúrú náà nílà ìyẹ̀ṣá ọ̀gbá wọn ò ní rántí mẹ́sẹ̀jì ọlọ́run wáàyè ọlọ́run tọ́lọ́run bá fẹ́ ọlọ́run ọba yìí ọlọ́run ọdún yẹn huwa ahlu taqwa huwa ahlu mọ̀kẹ́ ọlọ́run ọba ni huwa ahlu la ahlu taqwa ọlọ́run ọba ló kọ́ sí pé kápáyà kábẹ́rù òun ló tọ́ sí pé kábẹ́rù rẹ̀ kábẹ́rù yá ẹ̀ wọ́n á ń lò lọ́jọ́ ọba òun ló sì sọ sí òun ló ní lẹ́rọ̀yìn wípé tó sàkórí káwọn pé lágbájá ó wà áhàdùn lè ha òní wọ́ọ̀dù táwọn àmúlò fún ara ká bóyá lágbájá kọ ní fáìn pé ó ní àmì yíyá pé gbogbo mọ́jẹ̀mú ó fi tọ́sí nǹkan yìí ó wà lára bọ́lá bá ló ra ẹ̀kọ́ ní áhùn mọ́kẹ́rà ìtumọ̀ rẹ̀ ní pé àforíjì ló ti bá ìrìn àjò àforíjì ló ti bá ìrìn àjò kò sí wẹ́ ẹ̀ṣẹ̀ tó wọ́n lè àforíjì kí ẹ máa tọrọ àforíjì tó ọlọ́run áhùn mọ́ òní sísọ́nù mọ́tẹ́sẹ̀rò àdéhùn táwọn wá gbàgbé tó bọ́lá ọ̀la pẹ̀lú ní alẹ́ mọ́tòrá bí alù ti jáde nígbà rẹ̀ náà láàlú níbi àdìsá mẹ́rin sábà láàbọ̀ ayọ̀ ẹ̀lá pé ká ní sọ̀tọ́ làbá ń gbórí kó omi rògbò àdìsá ló bẹ̀rẹ̀ kọ́tírì àmẹ́lú ní rọ̀bá ní adáka alhamdu ní àtàmàwá ti wà lọ́pọ̀. وملء ما شئت من شيء بعد ọlọ́run ọba ò ìwọ ló lọ pẹ́ à ń dúpẹ́ fún ọ tọ́sọ́pẹ́ ìdúpẹ́ tí ń jà látẹnu wa káfọ́ yóò gbogbo sánmà àti ilẹ̀ abáfọ́ di kọ̀ńténà tó lè bá nǹkan ká máa wá ń da ọpẹ́ síbẹ̀ ká máa da ọpẹ́ síbẹ̀ ní déédéé ewu rẹ̀ ní bá a ṣe dúpẹ́ wọn ọ̀nìyàn àtàmà wáàtì wà á. ọlọ́run máa ń tẹ́lẹ̀ tàbá tó bá bá tó dúpẹ́ fún ọlọ́run tó tó bẹ́ẹ̀ wà mílíà máa ń ṣí ìtàní iṣẹ́ ìfà. lẹ́yìn sáà máa tilẹ̀ bá a dúpẹ́ fún bí délé ti kú tá a fún ọlọ́run ọba tí ọlọ́run tún ní di oṣù tó lè sáà dùjọ́ ẹ̀ lọ. bàbá kó sáà máa tilẹ̀ fún tí ọlọ́run bá tún fẹ́ lẹ́yìn rẹ̀ náà nígbà bá fẹ́ kó sí bá a kó fi dúpẹ́ fún ọlọ́run ọba ti sáà dùjọ́ lọ ànábì wa ànábì wa sọ wa fi lórí kó lórí kó táwa kan máa ń sọ fi pé rabbana lakal hamd kàlí tó bẹ̀rẹ̀ náà rabbana wa lakal hamd àlùkò tó rabbana lakal hamd ẹ mílí àtàmà wa tó ká ẹ mílí àmọ̀ṣe tàbíṣe bá ànábì wa yóò àmì ọlọ́pẹ́ ahàlà tàbí ìwọ̀ ìmọ̀ṣe ìwọ̀ ọlọ́run ọgbẹ́ ìwọ̀ ló sẹ́yìn olùkọ́ títí tóbi ní gbangba pé káṣe alhamdulillah kádúgbẹ́ fún ọlọ́run yìí òun ni àhákù máa kọ́ lẹ́la àpù àhákù máa kọ́ lẹ́la àpù òun ni tó tọ́ sí ìtẹ́jà ń wí káṣú àdíjì báyìí wípé ọ̀rọ̀ tá a wí tẹ́lẹ̀ tàbí ọkọ̀ wípé rọ̀bára من السماوات والأرض وبلا ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال أبي أحق ما قال العبد جاء خبر كل يبرك ربنا لك الحمد pé kí ẹni sọ pé lákàlì hamdu òun ni àhákù máa ọ́lá àmì onídùn tẹ̀lé àfihàn ọláòtú ní àdídù pé ọlọ́wọ́ bá wọ́n pé alhamdulillah kẹrù lẹ́ òní àhákù máa fọ́nà òní tẹ́lú tó tọ́ nínú gbogbo tẹ́lú wíjú òní tó tọ́jú alimọ́kùn náà wọ́n rán ọ̀lá òun tó àhákù máa fọ́nà ábù sí mùkádà ibẹ̀ níbi àkáàbì àhákù máa fọ́nà ábù ní tó tọ́ sí tẹ́lú wíjú òun ni aláwọ̀ màlá ولا موطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد pé òun pé pé òun pé pé ọlọ́run ọba nǹkan tó bá fún yẹn nǹkan kan ò lè kọ́ fún yẹn tó bá fún yẹn kẹ́kẹ́ ló kó sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí kan lágbára wọ̀là mú bí ẹni máa mọ̀ náà ìdí ọlọ́run bá fún yẹn òun tẹ́tẹ́ fún yẹn wọ̀là yá kọ́ òun kàlùjáde ní kàlùjáde ẹni tó ní ẹ̀pẹ́ tó lówó tó lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò lè gbà á lẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò lè wúlò fún un pé ọ̀rọ̀ yìí wà kúlù náà láta àbùkù ọ̀rọ̀ láàrin rẹ̀ òun wá jẹ́ júmùlà sọ́kàn mú wa pé gbogbo wa irú rẹ̀ la ẹ́ so alámọ̀dámọ́ ní ìrànà àtẹ́sà yìí òun wà jẹ́ kábàrù fún àhàkùnmá ọwọ́dà àbù pé inú ń tẹ́rù wí tó tọ́ sí ń tẹ́rù wí jù òní tó kájú pé àkàkù máa ń kọ́ dàrá ábúdú pé òun jẹ́ kábàrù fún àlùfọ̀bánà wọn àti àhámù pé alhamdu kẹ́rù sí alhamdu ní àkàkù máa kọ́ dàrá torí wípé ẹ̀rú ọlọ́run ọba ọ̀rọ̀bẹ̀yìn ọlọ́run adúpẹ́kọ́ lọ́wọ́ ọba àmọ́ ń ṣe hamdul madi ọlọ́run hamdu almadi ọ̀pẹ́ ẹ̀fà afẹ́yìn ọlọ́run àmọ́ ń ṣe hamdu shuk ọ̀pẹ́ ẹ̀fà afẹ́yìn dúpẹ́kọ́ lọ́wọ́ ẹ̀rọ ìlú kí ni àtọ̀ lédè lágbáwá ṣókúrò ní ẹ̀yìn ìfẹ́ yẹn ń yé èèyàn nítorí pé ìyẹn ti dẹ̀ra fún èèyàn fún mi lówó ní ọgbẹ́ ìjọba sábà ọ̀fẹ́ràn ṣókúrò wọ̀ṣọ́ èèyàn àti ìgbẹ̀lú bùkátà mi bọ̀sàdó àbọ̀bá àbárakàlá òfin ṣókúrò wọ̀ṣọ́ àmọ́ kó má ṣe rí pé èèyàn tó wọlé fún mi kí n máa wá sọ ń tọ́lọ́run ọba ṣe fún kí n máa yìn májẹ́kù mọ̀ṣẹ́ Eh, lẹ́yìn wọn ti mọ́jú mọ́jú mọ́jú àti mádọ́bò àti ṣúkúrù òun ni hamdu alhamdu pastor in place ẹ́ o lè jẹ́ hamdu mọ́dẹ́yìn o lè jẹ́ hamdu ṣúkúrù gbogbo tẹ́lá wá sí pátápátá kò kọjá bẹ́ẹ̀ bá kẹrin hmm? ó ń kírun nínú ṣokọ́rọ́ ìlà bẹ́ẹ̀ dábàá gbá rẹ̀ ó ń gbá rẹ̀ bọ́lọ̀ ṣokọ́rọ́ ìlà bí ẹ̀ dábàá ti alihamudulilayi tó bá ń rẹ̀ tọ́ ó ń sọ bọ́lọ̀ ọba ṣokọ́rọ́ ìlà. so ìtumọ̀ ẹ̀ ní kótó kọ́lọ́run ọba òun ni alimọ̀tẹ́dẹ̀ òbí ní àmì tó ṣe kọ́kẹ́ kọ́kọ́ náà bá fẹ̀ka dá wa lọ́tọ̀ náà kọ́ ọ kò sí báwa ti lè sọ fún afẹ́ ní ọlọ́run tí ò sí ìdílé rà tuntun fáájú sókè yẹn wá ní ọlọ́run ọba yẹn òní àhápò máa kọ̀ ẹ̀ fún inú tẹ́lú ń wí tó dòdòdò tó kọ̀ ẹ̀ sí òun because bẹ́ẹ̀ bá sọ níṣẹ́ pé bẹ́ẹ̀ bá sọ fún ọ́n sọ́nà pé yá lọ́ọ́ bí a máa ń tù bí ká mo gbà ọ́ gbọ́ èèyàn ti sọ láì mọ́tò mùnàfíkì lè sọ ẹ̀yẹ́ lè sọ pé àpá túgbà mo tẹ̀lé ọlọ́ọ̀kọ́lọ̀ tó ní lámpìpín ọ̀tẹ̀lé èèyàn lè sọ nǹkan ní ìtẹ́yàn sí ìpé bẹ́ẹ̀ ló ṣe rí pẹ́pẹ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe lọ́rọ̀ tó ní yára bí ọlọ́run sọ lẹ́yìn tó látàbọ̀ kí nǹkan ọkọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa tó yára lọ́jọ́ kí àwọn kò sẹ́yìn tàbí òkè alhamdulillah tó ní kọ̀rẹ́tì bẹ́ẹ̀ kò sí ẹ̀rí kankan tí ó sọ pé àtàmì bá ọlọ́run ọba gbogbo ọpẹ́ òun lónìí tí ò ní kọ̀rẹ́ òun ló fi kọ̀rẹ́ ìgbé ká pé àhápù máa kọ́dà láàbù ní ìgbàdà wà kankan torí pé wẹ́lẹ̀ ènìyàn ti rí tẹ̀ wẹ́lá kò bìí rí tẹ̀ kó dúdú rẹ̀ á láwọn hàmdù kò lò wà láwọn fàmdù kò lò wà láwọn mọ́lùkù kò lò torí bá làhámù yẹn tọ́lá ọba fi bẹ̀rẹ̀ fáṣíà torí pé mo fáṣíà fún ara rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ní ìmọ̀ bẹ́ẹ̀. ó sọ̀rọ̀ ìlera sọ̀rọ̀ ọ̀sán lẹ́yìn náà kẹ wá lọ tọ́lọ́ ọba wa fẹ́ sori fún wa tó fẹ́ ti kọ́ wa pé bí ẹ bá kọ́ mùsùlùmí lásán kó mùsùlùmí náà ọlọ́run ti kẹ́ ọlọ́run ti kẹ́ o ti pé lójú gbé kódà tó tó fọ́lá ọ̀bọ̀ sọ́dẹ̀ra tóun ṣe fún wa ó ọkọ̀ gbé kájúpẹ́ fáájú ó ti pé nígbà tí ìgbìlì ọ̀rítà ń tọrọ bí fátíà ní pé ìdínà sọ̀rọ̀ sọ̀rọ̀ mùsàfẹ́ tàbí ojú ọ̀nà tó lé dáhùn ọlọ́run gáàdì wa sílẹ̀ ojú ọ̀nà ìgbìlì ìlú sọ wípé tọ́bí máa àbọ̀ ìdáni làákòrò dáná láwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ibẹ̀ máa lè kórè ọmọ ìgbésẹ̀ gẹ́ẹ̀tẹ̀ mo bá lè wọ́n wọn kó bẹ́ẹ̀ mo tẹ̀lé lọ bí ìbàdí wọn kó bẹ́ẹ̀ kí n dàárú torí pé n tó wínù ẹkùn náà pé lápúdà náà sọ́dọ̀ sọ́dọ̀ ní tó wá tẹ̀lé ni pé tó ń mọ̀lá á ti yá nà mí bẹ́ẹ̀ ni ẹ̀yìn yìí àwọn ètò rẹ̀ máa wá bá wọn wájú ẹ wa min khalfihi máa wá bá wọn látẹ̀yìn wa aymanihi máa wá bá wọn látàkọ́ wa shama'ilihi máa bá wọn látàkọ́ gbogbo ọ̀nà ní ìdẹ̀lẹ̀ wọn gbogbo direction ní ti gbóyè tí òbí ní ọ̀rọ̀ rẹ̀ tó máa ṣe kankan ọ̀rọ̀ tó máa làtẹ́jú àbúkárà mọ́ ṣáàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn wọ̀nyí dúpẹ́ mọ́ kọ̀fí ọlọ́run wá ti fáwàá káwà tó wá sọ ìdílé àṣírọ́tà mustaqim alhamdulillah kọ́ bẹ̀rẹ̀ ibọ́ àti alhamdulillah ní àwọn àtẹ̀kọ́ ti bọ́ àbọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n tó níwọ̀n láti ẹ̀dúdú àtàrà wọn ṣàfihàn òun ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ọkàn dúpẹ́ bí mùsùlùmí bá ti dìde báyìí tó Allahu akbar tó fi lè ṣùgbọ́n alhamdulillah ṣẹ̀tọ́ náà sọ ah eléyìí bọ́ oná ti sọ wípé ìdẹ̀ra ńláńlá tó tóbi ìdẹ̀ra islam nǹkan tó wà kó sínú fájá ẹ̀fọ̀ kí ẹ̀rọ sọ fún ẹ̀dọ́ ọmọ wọlé ó fẹ́ pé yóò tọrọ gan yóò ti kọ́kọ́ tọrọ nǹkan tó mọ̀ pé ní òsín náà bóòmù kó tó níbi ìsìn àtúntò ọ̀nà sọ̀tẹ́ tó ló dìbò lè ọgbọ́ èyí tó fẹ́ tó fún ẹ̀dọ́ wọ̀ lábẹ́ ìlú àtúntò àwọn ṣàtìrì ṣókúrú lòun ó òun ni ó sì máa ṣe gbogbo ọgbà ó tẹ̀lé mi o kò tẹ̀lé mi o ó ṣe sí náà ó mú tí o

olóògbé olóògbé àhàkù máa tọ́rẹ̀. ẹ bá tó wá lọ́wọ́ kọ̀ án àwọn súrà tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú àǹfààní àlọ́lọ́ tọ́lọ̀ wọn bá fi yẹra rẹ̀ àwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ tọ́lọ̀ wọn bá fi yẹra rẹ̀ ọ̀nà méjì ni wọ́n gbà yẹra ọ̀gbọ́n mẹ́ta. yóò yẹra rẹ̀ pẹ̀lú kó dúpẹ́ fúnra rẹ̀ alhamdu yíyan kan yóò ní ra rẹ̀ pẹ̀lú kó fi tàbí kó sáfọ̀ mọ́ ẹ̀ àbọ̀sọ̀lá ṣé ti yóò ní ra rẹ̀ pẹ̀lú kó ṣe alhamdu bẹ́ẹ̀ bá ti hamdu èyí ó máa ka quality sẹ́yìn ní tó bá ń ṣe ife tó fi mú un tó o fi ka quality sẹ́yìn ìyẹn ò ní kó sórí fún ọ yóò jẹ́ ṣokúrú hmm? ọlọ́run ọba tó lè yẹra rẹ̀ pẹ̀lú kó ní àtẹ̀lé tẹ̀sídé tẹ̀sídé ní wípé mò ń yíyàn mò ń sọ àwọn nǹkan tí ó máa ń bu ẹlòmíì tí ó lòun wípé lálájá yóò ó ní nǹkan báyìí pé gbogbo bá ti wá ń gbọ́ ọgbọ́n ah, tó bá ní nǹkan báyìí ó fún nílé náà fún ọ̀hún ni kò tún wá ní èyí tí máa ń lọkun tí ò dáhùn kò sílẹ̀ so àwọn súrà tó lọ́wọ́ ọba ti wá bẹ̀rẹ̀ tó tí ó fi ń nira rẹ̀ ní kí fún ara rẹ̀ yóò fà wọn alhamdulillah náà yóò fi subhana àbí sẹ́bẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá yóò wà fi tàbáraka bẹ̀rẹ̀ àwọn súrà pépé títí tó fi yíyín bẹ̀rẹ̀ ni gbogbo ẹwà jẹ́ mẹ́rin la alhamdulilayi rabbil alamin sọ́tù fàájà ara àwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni fọ́lọ́ alhamdulilayi alladhi khalaqa as-samawati wal ardh وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون سورة الأنعام الله غير الحمد لله الحمد لله الذي أنزل الكتاب نزل أنزل الكتاب على عبده ولم يكن له أبي الكتاب ولم يجعل له عوجا فتقام ọlọ́run ọba bẹ̀rẹ̀ lọ́la ń kó nira rẹ̀ ọlọ́run ọba súrọ́tù sábà súrọ́tù fàtẹ̀ ọtún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ alhamdu fún ọ̀nà márùn-ún ní alhamdu tó fi bẹ̀rẹ̀ sí ti nira rẹ̀ pẹ̀lú hamdu méjì wájẹ́ tàbáraka tàbáraka lẹ́bí ليكون للعالمين نذيرا tọ́jú sọ̀rọ̀ mímọ́ mímọ́ ọlọ́run tí kò bí ọlọ́run hmm? máa tó tàbá ọ̀rọ̀ ẹ́ mímọ́ mímọ́ ọlọ́run tàbí àyìn ọlọ́run àgbé ìtòbí ọba tó ṣe pé bẹ́ẹ̀ náà ní tàbá alákọ̀ọ́lẹ́ bí ìyá ìgbìmọ̀ tó wà lápòlùṣẹ́ tàbá kó àlámdù márùn wà fọ̀mọ́ tàbá ọlọ́kà òun jẹ́ méjì dàtí a ní bàbá ti fẹ́ yíyàn èèyàn máa ń yíra rẹ̀ pẹ̀lú kí ni kó yíra rẹ̀ pẹ̀lú hamdun watasbihun kó yíyàn pẹ̀lú nǹkan tí èèyàn ní impositive way tí àwọn lábájá rẹ̀ ó nímọ̀ olówó ó lẹ́bí hamdun tí àwọn lágbájá yìí ò kìí yọ láàlú tàbí ibe nǹkan tẹ́lẹ̀ ọmọ ní tó wá ti pé tó bá ní ń kọ̀rùn èyàn lè àbúzẹ̀ tọ́lọ́wọ́n ọba náà ọwá pé òun ò lábùkù kankan kankan àti kankan àti gbogbo wa òun ò lábùkù òun pè ó wá demonstrate ẹ̀fún alọ́nà tó fi mú àwọn kìíní wa bẹ́bá ti láwọn súra tí ń sọ̀rọ̀ subhana tí ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀rí subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram kìlọ̀ ní ìpè to stand stand hmm? stand is the verb abi the act is stand for ango and standing ẹ̀hìn act is ta ti yọ bẹ́ẹ̀bù jáde láti mọ́sá hmm? nígbà mi wọ́n pè ní ìrọ̀ nígbà mi wọ́n pè ní mọ́sá ọlọ́run ló pé ṣùgbọ́n hánà olùmọ́sá àti tàbọ̀mọ́mọ́ra ọlọ́run wá lo fíìmù máa ní pé ọba tó bọ́ sí bẹ́ẹ̀bù pé ìlúlá lákọ̀ọ́kọ́ nígbàtẹ́ dá òtí ìgbé ọlọ́ọ̀bọ̀ lábùkù onísàbá hálìlá rí máa fi sáàmà wá àti wà máa fi láàrù ẹ́ so ọlọ́ọ̀bọ̀ lọ sàbá báhùn ó fi ròyìn ara rẹ̀ olóbìnrin máa dí ó lò ó ní sọ́tọ̀ ó lò ó sọ́lọ́tò ìhàdí ó lò ó ọba ti lo bàbá àpá rẹ̀ pé ọlọ́run ọba ó sàfọ̀mọ́ ara rẹ̀ òun ò lábùkù òun ò lábà wọn kódà nígbà tẹ́yìn ò tí ì dé tó ti kankan ẹ́ pé ọlọ́run tó wá lò ó present eh? continuous tó tún fi kan future olùsàbí orílẹ̀ fi sáàmà wá tí wà máa fi láàrín àyímá ìkè ìkòdó ìlàrin ìrìnàjò títàkọ̀mọ́ ọlọ́run ọba ó gẹ́gẹ́ pípà tó òun tún sáfẹ́ dé ọlá rẹ̀ wá dínkù pé áà ah, títí máa ń ṣe dáadáa tẹ́lẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́ ó lágbára tẹ́lẹ̀ kò lágbára mọ́ nígbà tó padà dẹ́ẹ̀dá tá agbára rẹ̀ dínkù hmm, hmm, ọlọ́run ló dájú nígbà tó fún máa yí tó sọ mọ̀dọ́rọ̀ ìtàn kùlọ̀ ámú oníṣàgbé marọ́ bíi kàlí àhàlà alẹ́lẹ́ kàlà ọ̀pàtàwà wàlẹ́bí kọjá ọ̀pàtàwà wàlẹ́bí akọ́jà lùmọ̀ràn tẹ́sì ìwà nẹ́bì mọ́nà sàfọ́mọ́ fún máa bí mọ̀dọ́rí amúrù ó tún wá lo mọ́sàrù subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al ìtumọ̀ ẹ̀ ní wípé ní gbogbo ní gbogbo àsìkò yọlọ́mọ ọba tó lápọ̀ ìlàbò tọ̀tọ̀ bá wá níbẹ̀ ṣé wá ní tòtòrò kọ́lọ̀ bá fẹ́ fi hàn wá pé tá a bá fẹ́ mọ̀ òun tá a bá fẹ́ yìn òun tá a bá fẹ́ pè òun ká pè òun pẹ̀lú ahámdù ẹwà tọ́lọ̀ bá ti fẹ́ lo tàbí tẹ̀sìbí ìwà dájú torí tẹ̀sìbí ní tá a fẹ́ ti ní tẹ̀sìbí afẹ́kọ̀ ọmọ kó bí n tá a lè máa rò pé yóò kú kú amáwọ̀ èébí ròyìn ìyàn nípínlẹ̀ ìpòrò ó sọ bẹ́ẹ̀ nìyẹn níní kò tó sọ nǹkan tí ò ní bíkọ́sì nǹkan ni pé kó o mọ́sùn òkú bẹ́ẹ̀ pé tó ní ìbò kùkú ìmọ̀gbẹ́ ìgbọ́gbẹ́ tàbí ní pé mo fẹ́ sọ pé lágbájá kò ní nǹkan báyìí ilé ojú ló bá ní kọ̀ òkú àmọ́ bọ́nà bá ti fẹ́ lókọ̀ ọlọ́run kọ́ tó níná yóò wá fi tẹ̀sí ìgbà ó pé tán ló dà pẹ̀dà bá Allahu la ilaha illa huwa al-hayyul qayyum kápọ̀lọ́ ní Allah positive òyìnbó wọ́n alhaj ọba rẹ̀ wọ́n alhaju àwọn ọba rẹ̀ bá wá já láyé a máa ní à ah, èmi náà láyé èmi náà bá wọn máa ń sún fáàrùn láta olóòfin náà tó ohun wà náà tàbí ìnù bá àmọ́ òfò ti jẹ́ alhaju oòrùn nígbà máa sọ nẹ́gẹ́tíìfù níjọ́ tó bá ṣe pé ọ́sìtì bá sọ náà ó lè olùfẹ́ pìlù olùfẹ́ rò kankan bẹ́ máa tó iṣẹ́ òníbà tó ìyẹn náà pé tàbí torí pé mo ṣe rí nù lẹ́gbẹ̀ẹ́ ní ìlú ẹ̀kọ́ lọ́pàá ti fẹ́ ṣe tàbí nǹkan rẹ̀ yóò ní ìsábìrù bí hàmdì yìí hàmdì gbọ́dọ̀ lọ́pàá ní tàbí tàbí gbọ́dọ̀ dúró ọlọ́pàá sọ fún wa pé kí ìdájà anáṣọ́rọ̀ wà lọ́pàá فرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك سبح بحمد tẹsùbọ̀hánà tí ó ní hamdu nù tó bó ti bá nìkan bá dúró kò di bá ọlọ́run pé òun làwọn tó láti wá ní bá ọjà ní yájà pé á wọ́n fi ọkùnrin dára ọlọ́run ọba rẹ̀ náà fún ìlú ọgbọ́n fi bẹ̀rẹ̀ òbí sọ́rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ wọ́n tàbí ọlọ́ọ̀bà rẹ̀ ní tí ó nílò ọkàn sọ èyí tó nílò kan àwọn ọmọ tí wọ́n wí wọ́n sì pàbí tán lọ àwọn jàrí ọgbà ọlọ́run ọba ń bẹ ọlọ́run ọba tán náà lè conceptualize lè kàrí pé ọ̀fẹ́ ó ẹ̀yí bọ̀ kìí ṣe pé nǹkan tó ní òyìn tí ẹ̀kà pé àìdíẹ̀ ní ìtàpé ọlọ́run ìdàdà àìdíẹ̀ Is that idea is a construct náà làwọn jàgàbí náà lọ ní. nígbà tá ti bẹ̀rẹ̀ rẹ̀ làwọn sọ́làbù àti àá ah, bóòlù yóò sọ fún wọn bíyànjú pàtàkì ọlọ́run ọba rẹ̀ kó wá rí pé húwà tó wà sí húwà húwà kò rí húwà lọ ó sá fún húwà ìfẹ́ húwà fẹ́ dìfáyàn ó sá fún húwà láàmù lọ́wọ́ lọ́mú ọlọ́run tó ìsìn ìsìn láàmù àgbẹ̀rẹ̀ lọ́kọ́ sọ húwà ọlọ́run láàrín tó ẹ̀dà wá fún bẹ́ẹ̀ náà láàrin olùgbòwà lọ́rùn àpá ọlọ́ sọmọ tí wà lè làbí ayé ìlú wà làbí yúlá wà làbí yàkùnà wo kúrò wà ní àhà lámúlámúlámú yẹn ìmọ̀ rẹ̀ agbára rẹ̀ lámúyẹ̀mí bá pé èèyàn pé kò dì bẹ́ẹ̀ lórí ẹni kankan ara ń tààtọ̀ bí àwọn àwọn tó yàn pé láàrin ẹ̀dá àmọ́ tẹ́lẹ̀ àwọn fi ń pé èèyàn bá àtàlọ́ dájú mọ́ ó ìròyìn lọ́nà ọ̀gọ́sọ̀ yóò wá sọ nǹkan sí ẹ̀mí lè lọ síbẹ̀ yá náà ọlọ́run bò rí ẹni ìgbé ẹ̀rọ bá tí wọ́n bá ti sọ lórí lọ́nà ìyẹn làwọn àfá àwọn tọ́láfù àwọn sàhábà mọ́ làwọn tàbí mọ́ náà sì kọ́ àwọn sọ̀rọ̀ á ní pé àbẹ́yẹn bá bẹ̀rẹ̀ fi wó bá rù yìí ní tó kù ní kọ́ ọmọ kọ̀tàwọ́ táwọn ń ka síra níta wo mọ̀ kọ́rọ̀ wọn wọnú tó bá wọn

ó pọ̀ kọjá kó sọ gbogbo ala bụ kó ìkọ́lẹ̀ ẹni tó mọ̀ kankan nínú kéwú kò sẹ́ tí òun tó wà lọ́wọ́ kátó wá sáwọn táwọn kọjá ọba ni ọ̀wá nílé kátó wà láwọn yóò ìjọ òní ní ọmọdé akọ ó kó ń sá fún nǹkan yẹn ó ń sá fún yẹn àwọn mà àwọn àti wà yóò bẹ́ẹ̀ bá fi owó bá gùn rẹ̀ ju rẹ̀ ní pé tó padà fọ́nfọ́nà ọ̀hún rẹ̀ dé. òun làwọn sálábù wa fi sọ wípé àlùmọ́ṣọ́bẹ̀ ẹni tí ń fi ọlọ́run bá wí ẹ̀dá tó wọ ẹ̀dá báyìí ló ní bẹ́ẹ̀ gbójú ẹ̀dá ṣe rí iná lójú ọlọ́run ṣe mú. àbí tóun náà ń ròyìn ẹ̀dá tó ń sọ wípé nítorí wọ́n yẹ̀dá tó ní ah, ọlọ́run wa nígbà tó wá dá ìdá èyí ò lè tó gbogbo tọ́lọ̀ bá ti sọ ńkọ̀ pé yóò fi lé lọ́kọ́lọ̀ ni wàlàkọ̀dẹ̀ ọlákùnà sáàmà wá sí wà láàrùn fi sí ìtàṣẹ àyíyá mi kọ̀kọ̀kọ̀ lọ́dọ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ ọmọ bẹ́ẹ̀ yẹ́wò máa fi sí ìtàṣẹ àyíyá mi wà máa sànà mí lòó adákan máa tilẹ̀ àti tó wà láàrin ìjọ mẹ́fà àmúkò rẹ̀ wà ẹgbọ̀ ẹgbẹ̀ wà wọ́n mọ́sàn tẹ́lù bá ṣe tán yóò gọ́rọ̀ kò kèrè tẹ̀sílẹ̀ káwà bọ̀ fún yẹ̀ nítorí bá lè fi kúrò yọ ọba rẹ̀ kó má wàá rí ìròyìn bí allah Al arrahim Al alqudus kó wá ní wà má má ta gómi lò gómi ní ọkọ ìrẹ́ ipò rẹ̀ ipò rẹ̀ ọmọ fi ń lékún ni èyí àbùkù ọ̀rọ̀ lẹ́tùmọ́ orí tó lọ́wọ́ ti sọ yóò mọ̀ tó wọn kiri àwọn ẹwú wọn lọ́nà sọ dàwa àwọn fi ha sọ̀rọ̀ ha nàka ààbò àdúrà táwọn àjẹ́nà ó máa ṣe àjẹ́nà sọ̀rọ̀ ha nàka bí ọlọ́run yóò fi àlàáfíà lè ẹ̀ bí ẹ̀rọ sábà mọ́ ọlọ́run kí ní kan ní ó kọ́kọ́ wà ń sálẹ̀ tó yẹrò yàn ọlọ́run táwọn mú tẹ̀lé òun náà lẹ́rìí سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان الله سبحان wọ́n tún máa fi kọ́ síbi kò hánà rọ̀bí ká ní hàmù الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به يسبحون بحمد ربهم يعني يسبحون مقرون بحمد tẹ̀sìbírì wọn ó gbọ́dọ̀ lọ pẹ̀lú hàn tẹ́bá ti wo bá tẹ́sà káwọ̀ hàn lẹ́sẹ̀ rí parí sọ̀rọ̀ àlàlà kí ló tẹ̀lé Subhanallah wa bihamdihi adada khalqi wa rida nafsi Subhanallah wa bihamdihi ẹ̀sùn ìkàlùmọ̀tánì ẹ́ àbíbátánì lọ́wọ́má fàkílátánì fìlìmìzá fàfífátánì àdàlẹ̀ kan sọ̀bàhánàlá wàbí hàmìlì sọ̀bàhánàlá ìlàrí subhanallah al-azim allah al-azim ubadu hamde la subhanallah wa bihamdi so kenya wadi ma be subhani subhani subhana subhana subhana subhana ó gbọ́dọ̀ lọ pẹ̀lú hamdu bàbá fẹ́ pẹ́ wọn káàkiri Allahu akbar subhanaka Allahumma wa bihamdik tabaraka wa ta'ala jadduk wa la ilaha ghayruk subhanaka wa bihamdik àwọn ayà yìí pọ̀ àwọn àbíìsì yìí pọ̀ ọjà tẹ́ tó já àpá kólóhùn bí àtúnṣà àwọn sálàpù wá ti mọ̀ pé ah báwo ló ti fẹ́ kí ọlọ́run gbogbo ń pèsè kékeré pé ó ti pa ìdí ìlóde kọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ti tẹ̀sí nǹkan o hamdu ló ti ló ti makuru tàbí ham yẹ makuru tàbí ham gbogbo hamdu ni ó gbé sí fáàlì ni ó sọ àtúnṣà eh, ènìyàn wa wọn náà ròyìn lágbájá ọmọ ẹgbẹ́ ìwé ìyẹn kẹfà ẹ̀yìn ilẹ̀ ń pààrọ̀ èèyàn lówó ẹ̀yìn ilẹ̀ ń ṣe kíní kankan ní

Allahumma antal awwalu àbí tí ó tẹ̀lé pàlẹ́ ìta ẹ̀hẹ́ ìta tí ó sì hùn lẹ́nà òkè ní awwalu pàlẹ́ ìta kọ́kùnrin kàṣẹ́ nǹkan kò sí ọ̀rẹ́ hìn lẹ́nà òkè ní awwalu máa fi kọlifá nǹkan kan tó wà lẹ́yìn wà antal akhiru pàlẹ́ ìta bá àtàkà ṣe antal bá ọ̀rẹ́ òkè pàlẹ́ ìta wà á dálùfà àpapẹ̀lú falẹ̀ ìtàdúrà kàṣẹ yìí tó tàbí yóò máa lọ pẹ̀lú hamdu pé kéèyàn ní ọlọ́run kó sọ òní rẹ̀ kó sọ bó ṣe tó kó sọ tó ní. bọ́lá náà bá ti wá ń sọ àwọn òròyìn ara rẹ̀ tí ń sọ ókọ tó ń lé kọ̀ bọ́lá ó sì kó tó kọ gan yóò tó lọ́nà tó ṣe pé ní ti fẹ́ pípé rẹ̀ ó hàn. ọlọ́run akọ́wé nìyí. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام أيوة الملك lọ́dẹ̀ ẹ̀dá ọ̀rẹ́ mẹ́rin alọ́pá ọba bọ̀tẹ̀ yẹn gbowó sọ́lá tó yẹn lọ́ba yẹn lọ́la tó dáa lọ́wọ́ yẹn lọ pé lóòrùn wọ́n lè kárí àyè ẹtù tó lè fi wá wù kò sí tata ìjọba ẹ̀ ìjọba ìdálẹ̀ lọ. nínú àwọn tó dáa lọ́jà ọ̀la àbí ọba ọ̀ya mo gbẹ́sẹ̀ lé àbí ọ̀ya ẹlòmí lọ́wọ́jà wa nígbà tó wà bàlá pa àlùmọ́lẹ́kù kan kí ló ń bẹ̀rẹ̀ àlùkò kí ló máa lò ó ọba kó sì pé ó sáfọ̀ mọ́ kó wí gbogbo àbò pé lóòótọ́ málìkù ni ó àmọ́ kò tó sùn bọ́lá bá lu ọlá rẹ̀ kò ní lù níbi tí ó sọ sí olórí gbogbo nǹkan wọn kò ní sábà asalaam ló tẹ̀lé ọba tó ńlá kó gbogbo àdé so àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba rẹ̀ ẹ̀mẹ́rin àti ìmọ̀ ọlọ́run àlàǹsọ wípé kárí àwọn àwáàmù kí á rí sí èsà àfá ó ti pé tí wọ́n ń tẹ́ra wọ́n ni pé Allah Ar-Rahman Ar-Rahim Al-Malik Al-Qudus tí ó wínú ó sún mọ́lọ́n ó mú ìmánì rẹ̀ fún ó jẹ́ kí ìmánì rẹ̀ lékún ó líǹkì rẹ̀ mọ́lọ́n tó fi bábùl àsùnà mi bábùl àsùnà ìṣúná ó lè kẹ̀ mọ́lọ̀ dáadáa kọjá alùpùpù alùpùdàmù àtàkọ́ ọ̀hún ẹ̀ ìrìnlẹ̀ ìsàmù. so ọlọ́run ọba ọba tó so pé gbogbo ibi tí ó bá ti dá kọ subhana yóò fi hàmù tó fi hàmù kankan yẹn kí yẹn dúpẹ́ fọlọ́run ọba ó yẹ so ibi tá a ti lọ òun ní báyìí súrà tá a parí sọ pé ọlọ́run ọba ní wà áhàlò táwà ntọ́lọ́run ọba dì sáà áhàlò táwà yẹni áhàlò làáyò táwà ọba tó dì sáà kò kápá rẹ̀ ìyẹn rí bá àti nǹkan tí ẹ̀dá ńlá tó kọ́ wà á ní olùmọ́gbéra ọlọ́run ọba tó kún kẹ́kẹ́ láboríjì ni ìyẹn rí bá ṣe nǹkan tọ́ ẹ̀ tọ́lọ́run fẹ́ ṣe fẹ́ dá pé èmi mo lè lé èyí tí ó ṣe fún mi pé ọlọ́run ọba gbogbo ògbà ló fẹ́ ṣàkóso fẹ́ dá rẹ̀ ọlọ́run tó kà á sí àti ṣàkóso fún mi ọlọ́run ọba ló pẹ̀lú ní áhàlò olùmọ́gbéra ọlọ́run ọba kò fa áhàlò iná ìmọ̀ àìsàn àwọn áhàlò ìkẹ́ tí wọ́n lọ́wọ́ ọba ló ní tó tọ́ sí pé wọ́n lòún ṣe òun ló fi bá wa lò wà láàtò àmì náà ìmọ̀ náà tó bí àlò ìtawà tọ́ sí mọ́tò bá wa lò ìbọn bọ́lá ọba bó bá fi àjẹ wá a lè àtọ́ síyá nígbà hmm. tí wọ́n bá àtọ́ síyá òun wípé àwa àti òun ló dá wa ó lè jẹ́ láti mọ́ dá wa rárá bí ọ̀rọ̀ bá dá wa lọ́wọ́ láyé táàbọ̀ tó bá bùsùn ìgbà yóò lò dá mi ìta jẹ́ kó dá wa ni a jẹ́ bèbè àmọ́ ó ṣe tàfàtòlá ó fi ṣe oore fún wa so náà bá wa tó wá ṣe ẹ̀kọ́ ọlọ́run ọba tó wá sàkóríjì fún wa làbóun bí alùmọ́kúrá ọ̀nà alùmọ́ lẹ́sìn ètò nígbà tá a parí kíláàsì láti ara orin tí àwọn akóso pé òbí parí sóra ẹ̀ ní pé àlàáfáàmú ní ìyá ilá Muhammadu ọlọ́run ìwọ ọlọ́run ọba Muhammad kòdánà tako kẹwàá fáyín ìlànà àkùn àhàlàáfàá ń dàgbà wú àhàlóhùn fáyín ìlànà àkùn àhálà àǹfà àǹkálà òwò àhálù bẹ́ẹ̀ ni ò bá tẹ ẹ̀tọ́ sí kẹ́ lọ́dọ̀ rẹ̀ tó tó àmọ́ wọ́n lọ́wọ́ bá gọ́ wọ́n á lè mọ́kẹ́ rẹ̀ fẹ́yìn làmà àhálà àǹfà àǹkálà òwò àhálù fẹ́yìn làmà àhálà àǹfà àǹkálà òwò àhálù bẹ́ẹ̀ ni ò bá tọ́ sí ìwọ ọlọ́run ọba kẹ̀kan ní kẹ́ lára òye

òní pẹ́míà gánà nìyà gánà ga gan ó ga ó sára gan ẹni bá rí píktọ̀ torí àwọn tó pè ní gámjì àwọn àwọn òní gámjì wọn gámjì wọn nígbà pé wọn gámjì àti tàbí ìrókò ìrókò pé tó tóbi tó léwé tó èèyàn lè fáfá lẹ̀ wọn ká lóko gba àwọn òjẹ náà gámjì náà àwọn sáńtẹ̀lẹ́sà dáná ọ̀sìn náà gámjì náà gámjì kìnnìkan ló sí yànnà gámjì gámjì gbogbo òun àgbà ó sì sàn láà ìwé ní ẹ̀bá kó sí lábẹ́ ìjọba ìwọ́n kó wà bẹ́ẹ̀ wọ́n wá lẹ́ tó jẹ́ pásọ̀ ẹ̀dọ̀ tètè yẹn wọ́n wá ń rí kúta àwọn èèyàn sí nàìjíríà àmì kò tẹ̀ sí nàìjíríà àmì gbà ẹ̀ ṣàpè ní ṣé àyàn ní sàmì wọ́n là ń kúta àwọn òun náà ẹ̀kọ́ ẹni ẹ wá dé bẹ́ẹ̀ fẹ́rí ìlà gbogbo ẹ̀ ṣùgbọ́n àìsí rẹ̀ wọ́n fẹ́ àìsí rẹ̀ jàdọ́ lé ọ̀gá tó ẹ bá kan á dé ọ̀hún kàdánù wa tẹ̀lé lọ bá ẹ̀ lè jẹ́ kéde nù ọmọ wa ni yóò sì wúlò kó wà ní àmì bí àìsí ò bá tó ẹ burú ní àìsí yóò mú àwọn tí ń bá rọ̀ láti mọ̀ tí mọ̀ ní gbá ó bá gbá ẹ̀fì rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé kéèyàn sọ wípé à bóun bá tẹ ẹ̀fẹ́ ṣe dáadáa sí ìgboro tí mi jẹ wo pé ìwọ̀n òní ẹ̀fẹ́ ti dáadáa àbí ẹ̀fẹ́ ti dáadáa lẹ́nu láyé kọ̀sá àti gbogbo ẹ́ bọ́ bá fún mi kò dí ìkẹ́kẹ́ kù nínú ọ̀la tó kì í wọn bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ mímọ́ wúwà lẹ́wọ̀ àlù nítorí wọn ọba fi jọ́lọ̀ èyí ó sì sì gáàdì tí wọ́n jẹ́ wọ́n tó tẹ́ ìbá jẹ́ ni èyí ó tọ́jú gánà ẹ́ pé ṣe ẹ̀ pépà tó kọ̀ yìí ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi kò lè pàdé ah, ọwọ́ náà tẹ́lá tó bá sì nílẹ̀ lẹ́nu òun níbi ìkọlọ́ ọba báyà lè máa ń wọ lẹ́wọ̀ àlè ìtọ́lọ́ ọba tó fi ọlọ́run tọ́ òun náà látọ̀kọ́lọ́kọ́ ọlọ́run àti àńdà ìdánáàdì wọ̀nyí ọlọ́run tó fẹ́ lóyún ara rẹ̀ nínú àwọn ìfẹ́sẹ̀ bàbá àtàkà ẹ̀kọ́ bá dára náà làwọn onímọ̀ ìlú wọ́n làwọn ìlú ọlọ́run ọba ló lọ ọlá ló ní ọlá òun náà ló wọ ọpẹ́ kí ló dé tọ́lọ́run ọba fi ti hàmù kó mọ́tò ó ṣòro tí ẹ̀dá kó ní múlùkù kó tó wá ṣe máa ní mọ́dọ̀ àlẹ́ pé èèyàn wà ní pápá nǹkan ó ní kọ́ ẹgbẹ́ gbogbo tó máa jẹ́ tọ́ ìtàwọn èèyàn fún wa ní sábùkú tó fún wa ní ọ̀tá àkòsí lò ó ṣòro ó sòrò pé àwọn ah, ẹni kò nígbà sáfọ́ láti gbẹ́yàn sí yóò lọ́rẹ̀ wọn ibẹ̀ bó ah, ó tó nígbà ó bẹ̀rẹ̀ mú àjẹ ẹ̀jẹ̀ ọya ẹ̀jẹ̀ wẹ̀ tí mo jẹ́ fún ìdí ibi jọra náà kọ́lọ̀ ní ọba lóògùn ah, ẹ̀lọ́ láyìí ẹ̀lọ́ kánmà fáwọlá ìlú gbogbo bá ti pariwo democracy tó democracy ṣe é àwọn tó máa ń tẹ̀lé àwọn aláṣẹ ní kọ́pọ̀ ìlànà tẹ́ bá mọ́ mọ́ gẹ́sí máa ń mú ju ẹni tẹ́ ń tẹ̀lé lọ òun náà fẹ́ ń lò pé táàrí lẹ́yìn káàdù ní ẹ̀hẹ́n oṣù náà bọ́ láti ní gbọ́nà ìjà lúrú lọ pé káwọn pé ìyàwó ní gbogbo nǹkan kọ kó àti gbogbo tó máa fi ń kọ wọn yé mọ́tò ọba ẹ̀yìn ọba tó gbọ̀ngbọ̀n tọ́ torí náà àbẹ̀lọ́ ọba tó bá wà lò ìmọ̀rú wọlé tọ́ níbi ìparí súrà yìí níbi àlọ́ àkọ́fàtò tàdàbùrí àtàfẹ́ ká níbẹ̀ àkọ́kọ́ mú ìtọ́lọ́wọ́ bá ti ń sọ wọ́fìyà bákà pàtàkì atúwọ́sí ẹ̀rọ ọ̀rọ̀ ọdún atú sọ́nà àti mẹ́ta àyẹ̀tú ní aṣọ gangan pé jẹ́kásọ̀ rẹ̀ má kò bí ẹgbẹ́ àyẹ̀tú ní ẹ̀mí èèyàn gangan àyẹ̀tú ní ọkàn so níbi eléyìí àṣẹ́kàbọ̀ mọ́ra sí ti ṣèdí wọ́n ni wọ̀yà sáàmìlì áyà yára àtàkùn gbé jáde ni pé annal mọ̀rọ́dà bí fi yá bí yìí àfìyàbò màáwó pẹ̀pẹ̀ sami pẹ̀lú wọ́n fi yá bá kàdé nọ́mbà àkọ́tà àmà náà wà ánàwó màmúrú nígbà pẹ̀lú ìyá ẹ̀jẹ̀mí ìnàjàtà pé ànẹ́bí sálà ọ̀sọ́là wọn pa aláṣẹ tó fọ́ ọmọ tó lù pẹ̀ gbin fi jẹ́mi àkọ́ òṣùwọ̀n nígbà náà tó bá fẹ́ wọlé wọn. وإذا كان مأمورا بتطهير الظاهر بعد الله الله تعالى يقول كفار ما فإن طهارة الظاهر من كمال طهارة الباطن kéèyàn fọ ìta mọ́ ó wà lára nǹkan tí ń kọ̀m̀plìtì fífọ̀ mọ́ inú. ẹ wo kọ́ńtẹ́ẹ̀tì yìí gbogbo nǹkan tó láwọn ọgbà pa wá láṣẹ pẹ̀lú bẹ́sìn ṣe ń bọ̀ wá inú ní òsì bẹ̀rẹ̀ ni ó wá síta bọ̀gẹ́ ti ṣàlàyé fúnra wa pé tó fà á ti ti wa títí ń yàtọ̀ òun yìí pé ẹ̀sìn ti pé sáká wà àwọn òní sọ a ẹ̀ẹ́dúnrà lọ́wọ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀ ó máa wá improve lọ ó máa improve lọ ó máa improve lọ àmọ́ nígbà tẹ́sí kọ́kọ́ ń bọ̀ wá ẹ̀yin ó rí i pé kí àyà jùbáàbù tó sọ̀ká ni àbí àyà jùjáàbù káyọ́yá ọdún ẹlẹ́ẹ̀ka àwọn sáré mọ̀ jìnnà yìí sọ̀rọ̀ ti kọ́ ló tẹ́sí yẹ ọmọ ọdún márùn-ún ó jẹ́ àmọ́ bá a ti wà nísìnyí báyìí gbogbo ẹ̀ lọ́lọ́run ti wà kalẹ̀ pé tó àwa gan làwa wá ní ìdíkà àkọ́kọ́ mójútó mi wà nígbà báwo wá ti mójútó ìta wa ó fẹ̀ kan fẹ́ẹ̀ mọ́ pé jù ní wa lọ bẹ́ẹ̀ni a máa wá fọ́ọ̀lù sí nǹkan tó ń fa abọ́ lọ́wọ́jọ́ tó bá ṣe lè tó fẹ́ tó ṣe lè ẹni tó pòfin ti pé wọ́n tó dé nì wọ́n ti fún lẹ́sìn tó gbọ́dọ̀ tó lé ilẹ̀ ìjọba tó lè bá tó pé kí n sọ sí ti lábájá òun kó tó gbọ́mọ̀ kírùn ó gbọ́dọ̀ tún ní complete kóṣù ah. ẹ́ ọdún mélòó àrùn pé ọlọ́pọ̀gbà ìta ti ìjẹ̀lẹ̀ àwọn láti fi láti ẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ́ kí wọ́n ní ẹ̀yìn lò lágbàgbẹ́ tó fi kírùn mi ò tí ṣẹ́ lórí kóṣù mi tán ní à ọkàn bọ́lọ́wọ́ bá onílẹ̀ rẹ̀ so ọkàn inú ni ìmáà ní ìbẹ̀rẹ̀ ó nẹ̀kọ́lẹ̀ tí ọkàn bá ti wá ọ̀pọ̀ lọ́wọ́ ọba ń kọ́ oríkèé náà wà jù ọ́ sábà ní wọn sọ ẹnìbọ̀ sábà fi lè kátó ọkàn rẹ̀ ẹ̀sìn wílẹ̀ bẹ́ẹ̀ torí pé ṣẹ́rí kọ́dà tí ò bá ṣe nǹkan kan mí lójú ní ìsọ yíkẹ́ kúrò nǹkan bá fi lè kátó ọkàn rẹ̀ yóò mọ̀ ní ìmọ̀ pẹ̀lú fẹ́ràn àwọn tó ń fáyọ̀ lọ́wọ́ àwọn kò sí èèyàn náà bá ju ọkàn àwọn fẹ́ ti túmọ̀ ẹ̀ pé èèyàn fẹ́ràn àwọn àwọn náà ni wọ́n máa darí yìí ìbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọkùnrin tí ń fi ẹ̀rí ìfèjì èyí ti fèjì ní ìrìnàjò ní ìrìnàjò ìrìnàjò tí ó wọ ṣòkòtò tó ya ẹgbọ́ ṣòkòtò tó pé ìtìta rẹ ó jẹ́ tó tún fowó rà ẹ mọ̀ ni kìí ṣe owó rẹ̀ ni wọ́n kọ́ gbà ó kìí ṣe ojú rẹ̀ wọ́n ó ti bọ́ pẹ́ẹ́ ọkàn ló jẹ́ kó ju wọ́lẹ̀ kò yóò rí nàmọ́ lọ́pọ̀ ó sì gbọ́ òun nígbà náà bẹ̀ ọkàn rẹ̀ wọ́n gba ìfẹ́ràn rẹ̀ ti wà pẹ̀lú nǹkan yẹn pé ọ́ kìí mo láìkẹ̀ ó ti láìkẹ̀ òun náà fẹ́ ṣe ilé ọkàn ni wọ́n gbà èèyàn tó lọ lè mú tẹ́ẹ̀tẹ́ sọ pé akúlódé lẹ́gbẹ́lẹ́ ti gbọ́ kẹ́ẹ̀ wọ́n ti gbọ́ kẹ̀yìn kan wo ara lásán yìí òun lè fi gbọ́dọ̀ kẹ́lẹ́ bá gbé irú ẹni yẹn kẹ́ ẹ gbé sínú mansion tó bá ṣe pé inú mansion yẹn kò ní rí cocaine mu kò ní rí láùdù mu kò ní rí tọ́lẹ́ẹ̀tì fín yóò sì sáàpò èyí kọ́ sí ọmọ ibi tí sábà wọ́n ti gbọ́ pẹ́ ara lè ṣẹlẹ̀ yín rí bàbá kan bẹ́ẹ̀ ní àwọn àfáà ní kòwé kọ́lọ̀ tó kẹrù tó wà láyé

wọn lápá yìí wọn yàpá kúwé sí náà bàbá àgbàlagbà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáfà wọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́tẹ́ jẹ́gbẹ́ àgbàlagbà yìí ọmọ rẹ̀ máa wá ń jọ síga wọn bàbá ìsìn ọ̀fọ́ ọmọ ọmọ síga kò sí fún kò sí fún ọmọ ọmọ yìí ni máa wá ń dá bàbá ìsìn ọ̀fẹ́ travel ọmọ ẹ̀dá wájú wá ń travel bàbá ìsìn ọ̀fẹ́ síga wọn káàkiri wọn bá lọ ọrùn jọ́ọ̀nì kí é tàwa ó ti mọ̀ pé yóò ti máa rún ra ó fẹ́ mọ̀ síga sẹ́wọ̀n kò tẹ́gbà wà fún òkùnfìlá wọ́n má ti wá ní ìtú àṣọ àwọn àwọn ah, ó ti rẹ̀ ní kásùnmí jẹ́ kásùnmí ìwọ́n náà ṣe rí lọ lọ́sùn òkú ìrìn ìjára tó ẹ́ ọwọ́ ti jú òwe ṣe rí lọ èmi fẹ́ gba padà wá bí akátẹ́kùn ìlú ọ̀pọ̀ tó ń di àbáyé yóò sáré bàbá fi calculate time tí ó fi mu sìgá tí ó fi tó gbogbo ẹnu nù tí ó tún fi nù ẹ̀mà tí ó tún fi lo lọ́fíńdà tó dàbí ó àfẹ́ ìdíkẹ́ bàbá ọmọ ló fi fún 30 minutes pé tí gbogbo ẹ̀sán ọ̀rọ̀ bá ti bá ẹgbẹ́ bóò ní tó ṣe tán ìjà ah, lọ <laughs> yóò ah, àwọn ìgbogbo ah, nǹkan bàbá ìgbò nǹkan yìí kí ń fún lásìkò bàbá jìmọ̀ ó tún máa lọ àbákòtò inú kan kó tùgbá yóò ti máa ní ìsìgá ẹ̀yọ́ tó yẹ sílẹ̀ àwọn ọ̀rọ̀ tó mọ̀ fún mo ti dàgbà á gbọ́dọ̀ máa ní irun lọ́lẹ̀ kaná bá wúrọ̀ máa ti rí lọ á wọ̀ yìí máa bí dé ń lọ. lẹ́sùn tó kalẹ̀ yóò fún báyìí lọ sí oṣù kẹta lẹ́sùn kalẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lọ tàbí lọ nígbà táwọn bọ̀ wá. wọ́n á sọ kàlẹ́ láàrú ọkọ̀ bá ní ọkọ̀ bá ní lágbájá tó rò pé mi ò kó mú ti ga mo mọ̀ kó òun ìjà torí ìrẹ́ náà nìyí ń kan lásìkò gbogbo àsìkò tí nǹkan tútù ara rẹ kó o lè rí ìjà sójú òtì ọ ni tí ọba lè máa ti yú mi pé o ò fẹ́ kí n mọ̀ kó òun ìjà ọlọ́run ọba tó wá jù mí lọ́ńkọ́ sẹ́sìnà pé ẹ̀ẹ̀sẹ̀ máa ń dùn ṣe bó bá àwọn Yorùbá máa fásílẹ̀ ẹ̀sẹ̀ bá ti kú kọ́ bá ti bàbá rẹ̀ ó ṣe ṣe nígbà bàbá ẹ̀sẹ̀ àmọ́ pọ̀ mú ti dá o akàtí tí bá mọ̀ ní ẹ̀rí tó dàkà tó lè fi hàn ó pé tó fi nígbà ó ti dẹrú nǹkan tó mú kí n bá fún ọ láyè báyìí nígbà èmi àjẹ́ lè parun tó bá àkọ́ láyè já ó lè mọ̀ ọ̀gbọ̀n báyìí ẹ́ akàtí kí ni ṣe mọ́tò pé jáàkì wo jáàkì wọ́n ni jáàkì ní ṣe wọ́n dá lò jáàkì báwọn láti lọ báyìí nítorí ọmọ ṣe fún tún pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kíní kan yẹ́ tó pé gbogbo gbogbo engine ló dá ìwọ́gan lẹ́kìnrin ò dá tó ti láti lọ bí ẹ bá ti ń tẹ lọ́ọ̀ ní ọmọ kó bára ó kó bẹ́ẹ̀ lóbi rẹ̀ bá ọba tó máa wá òun sì wá túbá lónìí òun sì fún yín pẹ́lẹ́sì òun ní ìṣìyá ẹ máa lẹ́sìn rẹ̀ ní pé tí bàbá àwọn bá ṣe bá àwọn fún yóò máa sọ́gbà tí bàbá tí ò ní sí ń bẹ́ yóò gbára pamọ́ fún un yóò ti wọ̀ ọ́ lára bàbá ó sì mọ̀ lọ́gbà everything is in fact kò sí nǹkan kan tí wọ́n á ti yàn láti tẹ̀sẹ̀ lẹ̀ bíi pé kéèyàn tẹ̀kan mọ́ ọlọ́run bìkọ́sì àdúgbò sí kéèyàn lè sá pamọ́ sí kó bá ẹgbẹ́ ní ìbáfẹ́ ìṣòro kó bá fẹ́ sá pamọ́ pé èèyàn òun ti sá pamọ́ fún dáadáa ṣé bá ti wò ó ọ̀làbù ẹ wá ní ṣètọ́nù wá ya wèrè sí ṣètọ́nù. ẹ̀dá tí òun múlò lóde kókókó tóbi lórí ẹ̀ tẹ bá wà àwọn nke tán ṣe dìnnà wà lọ́wọ́ àwọn tẹ bá wọ́n kú tán máa ń kú tó bẹ́ẹ̀ tí ṣe dìnnà òun sọ fún ìyàwó ẹ̀ lé kọ́lá yóò parọ́ bí tóun lọ. ìjọba ọ̀dẹ́ ìkẹ́ ṣe lọ́mọ tó bá ṣe bọ́yá ọmọ tí òjò máa ṣe òun gun ó pa wọ́n mọ̀ wá pé èèyàn ńláńlá torí pé ń gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ òun náà wọ́n wọ́n tẹ́ kọ́ ẹni tí ó sì tó ó sì yẹ̀yẹ́ ẹgbẹ̀kún lórí ìtàkùn ọgọ́gá ọ̀gá immigration kan ó kú bí òdẹ́lì kan rẹ́lì yóò máa sáà náà ní ọ̀tọ̀ ní tó ń lọ wọ́n sì ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn five fẹ́ ni wọ́n rìn ní ìsìn ní US ẹgbẹ̀ àwọn olówó ńlá lẹ́mọ̀ ní owó ńlá ńlá ẹ̀rọ torí ẹ́ pè ní gẹ́gẹ́ ìlú ìyàwó tẹ̀. ẹ nígbà tí wàá san lóṣọ torí ọlọ́run kí wàhálà gbogbo ilé ayé ọlọ́run wá fún ọ ìyàwó gbogbo àwọn àgbákò ilé ayé náà wà mẹ́ so wípé ọlọ́run ọba tókọ ọlọ́run ọba òun lè yàn kẹ̀kẹ́ ṣe mọ̀rọ́ kọ́bà mọ̀rọ́ kọ́bà tó ọlọ́run ọba ń rí ọlọ́run ọba ń rí ọlọ́run ọba ń rí òtí yóò fi òkan lè tẹ̀dá tọ́yìn àtó ẹ́ kó bá dé ọ̀rọ̀ ṣàánú wá sí ó mọ̀ wá wí àwọn ọ̀rẹ́ ìlúrí ìgbọ́n fi pa òun pé yóò lẹ́yìn kan nínú àlàyé kò sí ní sẹ́kí dẹ́rẹ́fà mọ́ yóò wá lóun fẹ̀sán náà dẹ́rẹ́fà yóò wá gbé wúbà dé ilé ẹgbọ́ wọ́n ti rọ̀ ọ̀gbẹ̀ wọ́n ní ibú lẹ́yìn lọ ládùn mọ́tò yìí ẹ̀ẹ́n nǹkan wà lọ pé ẹ̀ẹ́n àwọn tó blackmail náà ti dúró pé a rí pé lẹ́kí ní gbé bọ̀ ìmọ̀ yọ́ sí kòròdú wọ́n ti ara rọ́pọ̀ ẹ̀kùtọ̀gbó tọ̀hárọ̀ tó ń bá fi èyí ó máa sá fún ẹ̀ṣẹ̀ tí n bá sá tán èyí ó máa bẹ lọ́wọ́ máa kókó sọ́ọ̀nù èyí ó máa bẹ lọ́wọ́ máa kókó sọ́ọ̀nù tọ̀ tọ́jú bí ìfà ìnà tọ̀hárọ̀ tó ń bọ́ hé ní tàmánì tọ̀hárọ̀ tó ń bá fi tí ìta máa ń bẹ lára kan ó kàn pé ìmí máa inú ìgbàlá àkàtí kàn bí èmi máa ìlú òun lẹ́sìn rí wípé tá a bá ti kalu ala tán tá a bá wá wọnú ọ̀rọ̀ alu ala la fi fọ àwọn ìdọ̀tí àbí torí pé ká dákọ̀ ọlọ́run ọba lé lórí bàbá ti wá sálọ̀ látà àwọn aṣáájú aláàmìlá àdúgbò àwẹ̀ ìwòlá ṣẹ̀ríkálà wà aṣáájú aláà muhammadan ọ̀pọ̀lọ̀ sólù á fi ṣàhádà ṣàhádà tá a ṣe yẹn òun la fi kọ ara wa mọ́tò ìṣẹ́ apàlọ́ alákọ̀ọ́ oríkèé wa mọ́ ó tẹ̀sí pé ziyada tó wà nù náà fún ìdí aláwọ̀ jálùmọ̀ tàwàbí wàjálùmọ̀ tàwàbí ẹwọ́ ziyada ní ọ̀dà fún ìhàdí tọ̀wàpàdé ọgbà ìtumọ̀ rẹ̀ pàdé yòó ó ní pé báwa ti ń tọrọ tútú bá ṣàhádà tá a ṣe nípàdé àlùwàlá òun gbé tútú bá mẹ́nà sí ní ẹ̀ṣẹ́ أشهد أن òun gbé kúkú bá nínú ṣíkù alọ́láta aláṣẹ́ gọ́gbẹ́ ọlọ́run ṣe òun mọ̀ fífọ ẹ̀ṣẹ̀ wa mọ́ àbí òun gbé gbogbo àwọn ọ̀pọ̀ ọ̀rẹ́ bàbá tí wá bọ́ sórí ẹ̀rùn tààrà lú ọlọ́ọ̀húnmà bá ìgbẹ́ yìí wà dákun láàrin èmi àtàwọn àṣìṣe mi tí máa fi dá gbé sí dísáǹsì tíantíán tó gbé ìnà fanfán ló gbé sáàrin èmi àti ẹ àwọn àbáà ní àjọ àtàǹṣe yìí ó lè ní ìmẹ́jì ó lè ní ìgbọ́lọ́run àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ẹ́ níjọ́ tí pàkọ́sàn yóò bá dé òní kí àjẹ ní àbí wọná dákọ̀ ọlọ́run ní wọná láàrin èmi àti rìsọ́ọ̀tì ẹ̀sẹ̀ mi láti dé sí distance wà láàrin irú distance yẹn láàrin ìṣẹ̀lẹ̀ àìsàn wọ́n jẹ wọn náà táwọ́bà kan ó tún lè ní ìfọ́lọ́ o ní kí bá fi sí ọ láti mú اللهم نقيني من الذنوب والخطايا كما ينقى الثوب ابيض من الدم àwọn ẹ̀ṣẹ̀ tí ọlọ́run kò so bá a ti ń fàlù àláfọ àgbọ́ hírùmọ́ kí láti bọ̀ à ń fi ìrún fọ àlùbá nínú à ń fi àlùwàlá à ń fi fọ ìtàmọ́ àwa ń fi ìrún à ń fọ inú òun láti pé ìnàtọ̀ látàtà ń há àìsàn so السؤال كيف يدل الأمر بتطهير الثياب على تطهير القلوب من أمراضها àtẹ́tọ́lọ́ àwọn bá pàdé ìdúwọ́ fi yá báwọn àtọ́jú báwo la fi lè lò ó láti fi ṣẹ̀rí pé èèyàn gbọ́dọ̀ fọ́ta rẹ̀ náà máa kó ní àìsàn rẹ̀. again wọ́n fi yá lọ́kọ̀ àtọ́jú ìgbìyànjú ìsọ̀bàrí ọ̀sán ọ̀gbà ní tàfẹ́ ìsọ́bá rí ó ní amọ̀mọ́bọ̀nà tẹ̀sìrí amọ̀mọ́bọ̀nà tẹ̀sìrí náà láàrin olùgbọ́ fi ọwọ́ kàbàkọ́ ní ias tó lé ábìrì máa omi fún aṣọ rẹ̀ lẹ́nu ìjọba ìsọ́bá rí wá mú ìsìnà jùlọ ní àdásá ní yúnà kọ́lá àbára nínú wa yúnus bùnú yẹ̀rùbí àìní ní wọ́n sọ́bá rí sọ then àbára náà oh no يونس الصدفي يونس بن عبد العالى الصدفي نعم عطاء مصر يونس بن عبد العالى الصدفي قدم في ابن وهب قدم في شعبه ناس قل اخبرنا ابن وهب عبد الله بن وهب نعم في الامام مالك رحمه الله عطاء مصر هنا وضيفه قال قال ابن زيد بابا في حكينا تفسير تفسير المني وقع عفان àbúmọ ní ìsinadù ní bákọ ibnu zaidi ẹni tán wí ní abdulrahman ibnu zaidi ní aslam hmm? zaidi ní aslam ń bẹ nínú àwọn àfa àmàdínà ọwá jáfa fún mamari zaidi ní aslam ó jẹ́ àfa fún imam mari òun jẹ́ ẹrú fún ọmọ olùkàtọ̀ sọlá aláàdáwì tó wọ́n máa ṣe wà ní abdulrahman ibn zayd sábà tó gbọ́ ibn zayd fi kúfì kàfé abdulrahman ibn zayd àwọn ní hadisi máa ń sọ pé ó ní bá àmọ́ ní tafsir ara àwọn bá wọn tó wá fi kọ́lá ibn zayd kọ́lá ibn zayd yàní abdulrahman ibn zayd náà àwọn àbá tafsir madina lòun ọwọ́ àti mọ́ maliki ní ẹ̀rọ wọ́n ti lọ sí àpá tó bàbá aṣẹ ní zayd ibn aslam al-adawi bẹ ọmọ ní abdulrahman ibn zayd sọ tábà mọ àwọn tàbí bá rẹ sọ kọ́lá ibn zayd ayé abdulrahman ibn zayd náà ó ní kíkà ó lè yí wá fi abákàbà tó ń àtọ̀rẹ̀ ìfọ̀mọ́ ó ní kánà ìmùsùlùkú láyé àtọ̀ àwọn àwọn olùfẹ́bọ́ wọn kì mara fa àmọ́rọ̀ hù ayé àtọ̀ ọlọ́wọ́ apá náà bí láti rí kó mara ń tẹ wọ̀ ó sì fọ aṣọ rẹ̀ mọ́. tọ́ wọ́n ní àyà fàdánìkà yàwó mọ́ ìdè ìyàwó mọ́ àfẹ́rò alàlùkáfìrí nà ọ̀rẹ́ ìyà níjọ́ náà lọ́hùn níjọ́ kìíyàmá yàwó mọ́ àfẹ́rò ìjọ tó lè kókó ní tó tọ́ ó wà ní ti kọ́ alàlùkáfìrí ìwẹ̀ òyẹ̀ lórí àwọn kèfèrí kò ní rọrùn wọ́n wá fẹ́ sọ wọn pé ah kí ló dé bọ́lá wà pé ní ti pé yọmú náà àfihàn ìjọ tó le koko kò tó níbi vẹ́rù yẹ̀sírì máa pé ìjọ tó le koko kátọ́ ní alàlùkáàtúrẹ̀ vẹ́rù yẹ̀sírì vẹ́rù yẹ̀sírì náà ló mìíràn àfihàn wọ́n ní kí ní sáfọ́lọ́ ọba kò pọ̀ bá ìgbé yìí ó ní àwọn kan máa ń lè téèyàn máa ń ra pàpé ìjẹ̀kún padà lé wá káàlù nínú máa lẹ̀ ó sírí ọlọ́run wá pẹ́pẹ́ yí ọdún ìjà òsì á kò sí yíṣù kankan àṣírùdélẹ̀ ni látòkè délẹ̀ fún kéfè lọ́wọ́ tó gbẹ̀rù yẹ̀fẹ̀ kìí ṣe irú nǹkan tẹ́yìn ó gbò oṣù bí ọ̀sọ̀ pé ah, ó ti fẹ́ tán bá kéjì náà lọ kéjì náà ó fèsì tèé lọ bẹ́ẹ̀ ọlọ́run lè fẹ́ kó síbẹ̀ wá kó síbẹ̀ lọ ọba kan ọba kalẹ̀ ní kékeré nínú wọ́n lọ́rọ̀ ọdún pé alàkàkiri wẹ́rù ilẹ̀ sí ṣé wọn lábẹ́sẹ̀ ní kíkọ́ náà wọ́lá wọ́n fẹ́ sàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ wọn wọ́n wá kọ́ mú ọ̀rọ̀ zamhashari wa hmm? zamhashari ọkọ̀ sí èkìlá rẹ̀ pé àmọ̀ pẹ̀lú láti fi pé ara nǹkan kan bìlí kò ní pé àwọn náà ṣe tààtì àwọn ìfàtọ̀ ọlọ́run ọ̀sẹ̀ ìfàtọ̀ ẹ̀kọ́ so ṣùgbọ́n kò ń ti bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ sẹ́ni kan tó bá sọ̀rọ̀ bá pàṣẹ tí ò ní bá kúta bá fẹ́. èyí pé ẹ bá gbogbo èèyàn tí máa ń ṣe tó wá lẹ́yìn ẹ̀ kò sí ní òsì ní sọ̀rọ̀ pa ọ̀làmúsọ bá àwọn àyà pẹ̀lẹ́ ẹ̀ka ìtura ẹ̀ jẹ́ àti ẹ̀rí kò káàkiri ní ẹ̀rọ ìgbà sáńdùú ẹ̀ má kó sí lábájá lábájá tó mọ̀ ọ́ yà ní tó yí ẹ̀rẹ́ ọ̀yẹ̀ yóò wá ní òòlè làfá òòlè làfá láíláí ẹnìbọ̀dì tí bá tọ̀ bá fi ń tẹ̀lé àwọn àfá ti máa sọ lókè ìmọ̀ kọ̀ọ̀kan ó láwọn èèyàn tó já ta èèyàn kan ní mú ibi tẹ́yìn wá kù sílẹ̀ kọ̀kọ́lá jàmáṣà rí bí wọn kó ti nígbà rẹ̀ tí wọ́n máa ń sàkíkí ní kọ̀kọ́lá jàmáṣà ṣé wọn lábẹ́ sàkíkí rahma ọ̀la kan ti àgbàgbà yẹn àwọn kọ̀kọ́lá jàmáṣà ìṣàmáṣà sọ pé kọ̀kọ́lá ní ọ́ ah, ẹgbọ́rọ̀ kó tó ń bídá ó wà ní ṣẹ̀ṣẹ̀ gidi àbá ní sálásí ní òkè sọ ee àwọn akóṣàmáṣà rẹ̀ àmì àti ìlú bàbá táwọn èèyàn tó wá kàtó wá alhamdulillah ọ̀dà fojú kálukú náà ti là wáyé àwọn tó ń sọ fojú gan kì wọ́n ọ̀rọ̀ àpòjù àti ìpínlẹ̀ ìgbàjọ́ pẹ̀lú àpàrọ̀ àwọn fẹ́ kó sọ̀rọ̀ dàmáṣàrí káwọn wá sojú táwọn fi wò pé dàmáṣàrí sọ pé dàmáṣàrí lè kéde òun tó ní jẹ́ àrùbá wọn ni mahmoud bin ahmad ló sọ wà lórí ó ní ìnà fẹ́rù طبعا سفيان القاسم قال يسير قال يسير كان يكفي عنها يوم عسير ها طبعا بي وذلك يومين يوم عسير بيجاتو ليني نيتا كاتيتو يوم عسير اكيدو يسير كما تو يقولتو الا اما طبعا باقي في غير يسير دي انه eh ọlọ́run bá lè yóò bá yìí nà láhùn kó fi lè ṣàlàyé fún ọ pé anna ó sọ̀rọ̀ hù láàrín já kàìsí rùrù káwọ́sọ̀ ìṣòro tí ilé kókó jọ kì á mọ̀ kìí ṣe ìlú gbogbo tẹ́ ẹ̀mọ́ ẹ̀fẹ́ ti pé yóò lọ ọjọ́ kan gẹ́gẹ́ bí ìlú gbogbo yáyé lọ́lọ́ ọ̀dọ́ tó sọ ló ti pé bẹ́ẹ̀rù yẹ̀ pé ọ̀rọ̀ tó kún lọ́rọ̀ náà náà kéèyàn wá kó sí ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ àfá ọ̀dọ̀ ọwá fèsì sí àfá kan tó já fáà sálẹ̀ ọwọ́ abúgbé àfá yìí ń pọ̀bọ̀ lòun sí ọwọ́ àkótọ́lọ́ tẹ́wà yíwá rí bóò náà látò lè mà kó sọ òkè kánú àwọn sọ wà á nà fi yí ziyadata wà ìdí nìkàfèrè tí áyà yìí ní ti sọ pé àlékún ìjìyà ní fún kéfèrè pé kìí ṣe ìtàkì ó tán ò sọ sọ lọ́jà lọ́jà kàfèrè pé màá rẹ̀ kẹ̀lẹ́ mọ́ èdè tí ó tán wà náà àbìṣára tí ni mọ̀mìnì títù wúlájá rẹ̀ yìí àti kọ́lá ọba tí ń tèkè ó fi ń ṣe ìròdù fún àwọn mọ̀mìnì pé yóò rọ̀ ọ̀pọ̀ ìgbọ́nà pé sàdáríkà yọ̀mọ́ ìlú yáwó wọ́n ní wàlà aláì máa nàyà yìí mùsàkìlá ìtumọ̀ méjì lè dágbó hmm? ìtumọ̀ méjì o lè dágbó wà á nà qawlahu ta'ala yawmun àfíìr gbígbọ́lá ọlọ́wọ́ bá tó sọ wípé pẹ̀lẹ́rẹ̀ ní yawmun àfíìr

ọ̀rẹ́ alàlùkáàkiri gbẹ̀rù rẹ̀ so tó bá tẹ̀ ẹ̀dá àfihàn fún mọ́mí nínú àkọ́ tó bá padà yá yóò youtube na aṣíwọ̀n ránṣẹ́ kí tí wọ́n sọ ní ní àdọ́ ọ̀rọ̀ ya dẹ́ níbi ọ̀rọ̀ tó lọ bá pé wọ́n bà ní ìnà ṣùgbúdá wọ́n fẹ́ kó sínú kẹfẹ́ pé ara orí àwọn ọmọ táyà kan yanjú owó rẹ̀ sì pọ̀ níbi pé àwọn ọmọ rẹ̀ ò ní láti travel lọ lè máa wá owó owó tí àbá ní tó òun àtàwọn ọmọ ná táwọn ọmọ wà president lọ́dọ̀ bá nípa lábájá nìyàn asọ́dù ti parí lábájá rẹ̀ abájá nípa gbogbo ọkùnrin wọn náà tó wà ẹ́n láti wò ní ìsinmi ẹ̀yìn lọ́dọ̀ bí i gbogbo àwọn ọmọbìnrin dágbòsí rẹ̀ táwọn dágbòsí náà wọ́n àbí dágbòsí kìnnìkan dágbòsí kìnnìkan ilé ìgbìyànjú

wọ́n wà pẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ láyé sáàfì ìlú nàbí ti dàrọ́ fún ìsàkúnà òun ló tẹ̀lọ́jà ìlọ òun ló tẹ̀lọ́jà ìlọ bálùmọ̀ wà ní ìhìmọ̀ ìjọ̀rọ̀ òhúyẹ̀ tàwọn lọ́rọ̀ rẹ̀ àwọn ẹrú wọn àtàwọn sáńtà ìṣẹ́ ni wọ́n sì ní wà ń kò ó dún ń da àdíyàn àwọn tó kú lọ́dọ̀ bàbá wọn yàtà má dá òfin ń bá pẹ̀lú wọn wọ́n jáde fàájì wà yàtà mọ́lá bíi ń fi wọ́n gba fàájì wàhádá abúlágò pè mẹ́rin ìdẹ̀ra yìí kọ́ ìmọ̀jẹ́ sí ìdẹ̀ra pé wọ́n sọ pé èèyàn wà ọmọ èèyàn wà hàn wọ́n láti ṣe ìkọ̀kan wọ́n wà ikọ̀ ọmọ tó hún ẹni dàbí báwọn náà wà lọ́dẹ̀ so tó mìí pé irú ìdẹ̀ra yìí kọ́ ìdẹ̀ra tó ní ìdíkẹ́ tó lọ́ba jẹ́ gbogbo dúpẹ́ tó nípa tọ́ ọlọ́wọ́ bá ní ọ̀fẹ́ ìjà ní ìjátàmù ìlà fitnata lílẹ̀ bí i nà kàfàrù òkà àwọn tí wọ́n máa sọ iná láwọn àláìka tọ́lọ̀wọ́ pé 19 ni wọ́n a ṣe òǹkà wọn tàbí wọ́n ti 19 ọlọ́wọ́ sọ ìhà àti nǹkan tí ó jẹ́ fún different set of people wọ́n bá gbọ́ nọ́mbà yìí ọlọ́ọ̀lọ́wọ́ ò ṣe nọ́mbà yẹn àti kó jẹ́ sí fi náà báwọn kékeré lè yẹ àwọn tá a fún ní tírà kí àgbọ́yé wọn tó fi lékún pé á ah, ní tí Muhammadu ń sọ yìí kò sí bó ṣe lè mọ́ tí kì í bá ti tó bá jẹ́ wáyé látọ̀dọ̀ ọ̀run tó gbé ọlọ́run ọba fẹ̀kan sọ sí ní inú tírà pé àwa tá a já gbàgbà nìkan la mọ̀ tá a máa fi fẹ́ tẹ̀lómi ìyẹn fẹ́ kí náà bẹ́ ọ̀yẹ̀dẹ́lẹ̀ lẹ́sìn àwọn ìmọ̀nà àwọn sáàgbọ́ ọlọ́run ọba gbọ́ nínú àwọn alòsìláàbù náà kọ́ táwọn ti gbà sílámù tán ìmọ̀nà ó tún lé fún pé á ah, àtẹ̀lẹ́yìn àwọn ti rí sáyìn bọ̀ kí ní ìlànà tó lé fún ara ta ká muhammadu sọ náà kama sọ́nà wà láyé sábà lè dín náà ó tó fi sáwà nù nínú àwọn ká fún ní sílá àtàwọn ọlọ́wọ́ lọ fún omi ṣe ìrí wọ́n lè kú lálẹ́ sí àti kòló ní ìmọ̀ra fún ọ̀ká tó lóòtú máa dára lọ́gbẹ́ àwọn tí àìsàn jẹ lọ́kàn wọn àtàǹkan jẹ́ nígbà tó wọn bá fún bá sọ iná tọ́lọ̀ pé 19 ni wọ́n àwọn kìfèrè sọ pé 19 wọn ò tiẹ̀ pọ̀ àbújá yìí àtàwọn yóò tó lọ́pẹ́ èjìká tó ń lọ báyìí tó ọ̀ òfin èjìká kan kọ́kọ́ ọ̀rọ̀ èèyàn mẹ́wàá òun lè dá ìṣe ju èèyàn mẹ́ta tó orúkọ yẹn ọlọ́lá àwọn tó ń gbé o ọmọ ìjà náà ọ̀tọ̀ náà ilá àmàlà màláìka láti wọn. àmọ́ dábàá tó lọ́wọ́ bá dá ọkọ̀ kì í ṣe pé màláìka yọ kágbára ẹ̀kọ́ ká Kalau fẹ́ dáàbò báná ibi sọ́kùnrin pápọ̀lọ́ lọ́rùn àdìsàlà yìí fúnra ń gbà wọn sọ pé nínú táwọn afá sọ Abul Hasan al-Mawardi náà bá ṣàfihàn òun sọ wípé ara hikma tó wà lọ́wọ́ fi dáàbò nineteen òun ti ta bá mú nọ́mbà á sọ bẹ́ẹ̀ nọ́mbà láti yúni àbí á ten á bọ́ sí hundred tàbí tọ́ nọ́mbà tó kéré jù tó jẹ́ ní ọbẹ̀ láti 1 to 9 àbí 10 ti bẹ̀ láti 10 lọ sí 90 àbí 4 lẹ́yìn 9 àti 10 adé 10 kan gbogbo nọ́mbà ti parí gbogbo nọ́mbà yóò repetition àbí kọ̀pẹ́ tọ́lọ́run wá ṣe ni pé ọlọ́run fẹ́ fi hàn kéde bí nọ́mbà tó ń mú yìí 9 òun ni after all nọ́mbà tó kéré gbogbo nọ́mbà dé unit àmọ́ náà ló pọ̀ jù nínú nọ́mbà tó kéré àbí náà ní highest pé ọlọ́run bá wá mú nọ́mbà sáàsọ wípé tọ̀ nọ́mbà yìí òun ni after all kọ̀lí in tó kéré jù èyí tó pọ̀ jù ń bẹ̀ ọ̀ní náà àbí níbi tí nǹkan tó wá pọ̀ ti wá bẹ̀rẹ̀ ní ten ẹ́ ọ̀rẹ́ nǹkan bá pọ̀ ten ló ti bẹ̀rẹ̀ sí pé ń pọ̀ ọ̀dọ́ ń di náà jùmọ̀ òlùkí láàrin jùmúùlù kẹsàn-án ẹ̀hẹ́n pé tẹ́ẹ̀nì láwọn tó gbọ́dọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá wa mú tẹ́ẹ̀nì náà tó tẹ́ẹ̀nì náà wàá jẹ́ afárò ẹ̀ yọ̀ọ́ jẹ́ akọ́lù kẹ̀kẹ́ ẹnu tó pọ̀ jù èyí tó kéré jù bẹ́ẹ̀ tẹ́ẹ̀nì náà ti fẹ́ jẹ ibi tí pọ̀ jù bẹ́ẹ̀ èyí tí ó kéré jù èyí tó pọ̀ jù ń bẹ́ òní náà ọlọ́run wájú ẹ̀yìn náà àti tẹ́ẹ̀mà àkókò yá lọ́rùn ìlú náà wọ́n

yóò jẹ́ kí túbú àti wọn kó lékún ó ní wàhálà hálù olúbì ìdá òwúrò lè hápí àlùmọ́jọ́dá rẹ̀ eléyìí ni ìfésì àwọn ẹ̀mí nígbà tí òdodo bá sọ̀kalẹ̀ lórí wọn ọlọ́gbọ́n ẹ̀mí kan bẹ pé ìyàwó dáṣẹ́ lórí ní ìkó fúráǹtì wọ́n ti gbòdà ìsínà ni ó jẹ fún wọn òun ò gbà bí bá ṣe ń kílẹ̀ sí yóò ṣe mọ ìyá kékeré òun ni wípé ṣe rí gbogbo mùsùlùmí ẹ̀sìn tó kálukú bá ṣe kí ìyàn ọkọ̀ pòlíṣàn ọkàn rẹ̀ pípọ̀ lọ́wọ́ pẹ̀lú iná wà pàánù bí ìyàn bá pòlíṣàn ọkàn rẹ̀ pẹ̀lú ọmọ ẹni kó dodo kó rọrùn fún ìyàn láti gbà ṣẹlẹ̀ ní tọ́gbọ́n bá ti mọ̀ pé lọ́kàn àti ẹ̀ òun ò sí láti gbà kó dàbí ìkan bá rọrùn jù bẹ́ẹ̀ lọ yóò máa lọ náà yóò máa lọ náà àwọn nǹkan bẹ tó dúró bá dé yóò kó fi tàbá kó fúnra wọn ju ìwú dá yóò di ká tó di náà rẹ mọ wà kọ́lùkún ọkàn mi bẹ̀rù bí ẹ̀dá bí ìmá ọkàn ti kàn bóòlù bá ti dé pọ̀ yóò ti ìmá ìṣù wọn lékún wà kọ́lùkún yàtà yà kọ́lù wù ẹ̀mí mi bẹ̀ ọkàn mi bẹ̀rù bí yóò mú alódùró bàtà kú mọ àlẹ́ yìí bí mi kó jà kí kó jà ó fi ọ̀kan mi ìtẹ́lẹ̀ pé ṣe yóò ti kó máa dààmú ìdààmú ní olódò yóò bá wa wàlá ẹ̀ ń rí máa yọ̀ lọ́wọ́ kò ní mọ àti wọ́n gbà lórí. ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا شنو الله مشكيتي وني بيان eléyìí jálàyé àlà annalwájú bàdà mọ́mí pẹ̀lú bá jẹ́ mọ́mí ní tó jẹ́ kíláàsì bí lórí ní alùbádà rọ́pù bí kàfíkì wọ́n ń pẹ̀yà kó yára kó gbọ́rọ̀ ọlọ́run bàbá kó sì ju wọlé wàláwó lámú yá alámẹ̀lẹ̀ hekmata awò sẹ́rọ̀ awò sẹ́rọ̀ fara kó máa ma hekma tó fi firi bẹ́ẹ̀ kó máa ma firi tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ kó máa ma kọ́ kó tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ yẹn bá ma kọ́ kó sì máa ń jẹ́ kí nǹkan yé sí i ni kó nu dó rin lè kèé tó nígbà tẹ́yìn bá tó mú gbogbo nǹkan tí a tó gbàgbọ́ ara wípé o gbàgbọ́ lọ́rọ̀ ló ti wá náà bina'an ala anna al-khabara min Allah ta'ala wa huwa alam lórí pítọ̀ ìròyìn ẹ̀rọ ọlọ́run ti wá ọlọ́run ti mọ̀ èyí ọ̀pọ̀ gbà rẹ̀ wá gbà rẹ̀ tán ó tẹ̀sẹ̀ máa wá wá ọlọ́run wá sí lọ́ọ̀kan pé yóò wá kílẹ̀ ẹ̀sẹ̀. náà wàlá yẹn sábà lẹ̀rí àwòsàn kìtàwà mọ̀mìnú kọ́lọ́ ọba ní sọ àwọn ayá ìkàlẹ̀ sódà àwọn tó bá ipá kí yè méjì fi lè lọ fún wọn wàhálì ní màá fèrè jẹ̀mílà ìyàtẹ́lẹ̀ bí ha olù àlùbá nínú àwọn ọ̀bjẹ́tìsì ńláńlá tó tóbi tó bá tó láká iṣẹ́ kan máa gbìyànjú tí wọ́n máa ń ṣiṣẹ́ fún òní àtàyò pèlèyàké wọ́n máa gbìyànjú pé kíyẹ̀kín àwọn lékún kíyẹ̀kín àwọn lékún eléyìí mọ̀ sí òun ló fi ṣe kó ló wọ̀n yára tó lè máa nìfi kó lè wá kù àló kí má ní wọ́n lékún ló wá àtòkò wọ̀kú lè masálà tí min masálà ìdí fi kú lè masálà tí min masálà ìdí ní gbogbo iṣu náà ń ṣẹ́sẹ̀ wọ̀dápọ̀ ìṣòkó wọ̀lá ọ̀há alẹ́bẹ̀ ìtọ́rọ̀ sí mọ̀kọ́bàlá tó ha àti pé gbogbo àwọn èdè méjì àtàwọn ìrùkúrò táwọn èèyàn ó gbé wá tán fẹ́ fi ti sí opposite òdodo tí ó fi jọ bí irú bóyá òdodo yẹn ó ní nǹkan tí òdodo pé mùsùlùmí yóò máa gbìyànjú kí yàtí nù ń lékún kí yàtí nù ń lékún kí yàtí nù ń lékún náà ọlọ́ọ̀ni kúlù náà sí ibi máa kásáwà tọrọ hìínà ìlà àbàlùsì ìlà àbàlùyẹ̀mí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni ó ṣe rí pé nǹkan tó ṣe lọ́wọ́ àwọn ìdí mọ́lẹ̀ àfàwọn tán jẹ́ àwọn àjọ apọ̀ ọ̀kan nìkan ay alladina taqaddama waqtuhum albiqa'i nítorí àwọn tó pé ìròyìn wọn tó kọjá síwájú wa hum alladina tahajjazu ila Allah àwọn tó sì pé wọ́n fi sọ́dọ̀ ọlọ́run ọba fa'tamaru bi awamiri wọ́n

kọlu lamna kumel musulmi a sínú àwọn tankirin albihari ní tambia aya yìí jẹ́ ìtọ́kasí ìpèwásákèsí ala anna rusuha alqadam ti sọ́lá kẹsẹ̀ èèyàn kó tẹ́lì dáadáa sí bí ìran tí ń kírun dáadáa máa ní ọdún ní mr ali yóò prevent èèyàn pé ìròyìn kó sí situation kan wàhálà anna sọ̀láta ó ti gbà pé ìran kọ́ àbọ̀mùl àmàn ó wà náà wọn ṣe rí ńláńlá wà ánà ìsáàbà àti pé tí rò bí ha ìṣirò irun yíkọ́ dámù aláàbọ̀ ìrìnà òun láti síwájú lórí tó yàtọ̀ sí ọ̀n kọ́ọ̀dọ́ ọmọkùnrin zaituna falala wọ́n ní ayà lámọ́sùn sọlé tí ayà níbi ayà yìí ìṣàrọ̀tún ìtọ́ka bẹ́ẹ̀bẹ̀ ìlà annal muslim lẹ́bí àdọ́à ìkọmọ́tàṣọ́lá musulmi tó rá kíkírùn láàrí wọ ìta àzàká tó rá iyọ̀ zàká láàrí mustahikun hafdon min sakor alamẹ́sàbárí ìbọ̀ àti ọ̀hún náà tọ́ sí pé níbi sakor níbi ìdí bó وعلى ما أراد الله من معادلة أحساناته وسيئاته وظواهره وسرائره أتبال الله بس يفكر وما بس يفكر في عشره وسيفẹ́ wọn dáadẹ́ rẹ̀ àtàbúrú rẹ̀ àti táàrẹ̀ àti inú rẹ̀ bọ́bá bá ti wọ́n yóò bá ka ìwọ̀nà rárá bọ́bá jùlọ bọ́bá ti lédè rẹ̀ ọ̀nà ọ̀tọ̀sí bọ́bá kéré ọ̀nà ọ̀tọ̀sí náà wàkúnnà nàkúdù máa lọ́kọ́ ìdí àwa a máa ń tọnu bọ ọ̀rọ̀ ọlọ́run ọba láti ti bàjẹ́ kàn pẹ̀lú àwọn sáńtẹnu bọ̀ obìnrin òbí bẹ́ alúdí nílò oróòrùn àárí ó ní ayé náṣírà òfin sí ìmọ̀ àṣà rẹ̀ àwa máa ń wọnú bàjẹ́ pẹ̀lú àwọn sáńwọ̀ wà orí dàbìlì bá ní tàgbàlẹ̀ pẹ̀lú bá ní ayà yìí ni máa láyá ń bà bí mí ìdí òtọ́ lọ́rọ̀ àti wíṣì wà ó dá mẹ́ndálígà alákátà kàfí bá tìlì ní ìkáyà tó mọ́ yẹjúrí bí i nàìjíríà òjẹ́ ilẹ̀ fìlìkálùwà àti kan jọ dáwà kéèyàn tó wá dáàrin àwọn èèyàn fún mọ́ wá sọ tó ni wọ́n kàrí wà ìkáyà tó àwárí pátákọ̀ bí a sáà lè ní àti àwọn kò kéèyàn láwọn àránù tán máa ń ṣe kí ẹ̀wọ́n wá ti hìkáyà rẹ̀ láàrin àwọn èèyàn aláwọ́jìn tí ti dá lójú àpò wọn náà ń gbádùn rẹ̀ wà pí ti ìnáàbí bí ìwọ́n àti ti fàájì àwọn bá tún fún ọ̀rọ̀ jìnà sí báwọn tán bá ń ṣe bàjẹ́ bá ṣe bàjẹ́ èèyàn wà ló social media ní èèyàn social media ní tí wọn náà tún máa wá ṣe hìkáyà kankan fi ń ṣe bàjẹ́ kó wá gbá àwọn òbí kò ní ìdíkẹ́ èèyàn máa spread ìbàjẹ́ tó máa sàwọn òjúbì là so many things àwọn èèyàn kẹta ní mà tó pé ìwọ ló fi jẹ́ ká máa mà á ẹ̀mọ́ fún káwọn ilé yìí dé níbi pẹ̀lú bá fẹ́ wọ́n náà sọ ọkùnrin tó ń rẹ̀ ó jẹ̀ mọ́ ẹ́ so lẹ́yìn rẹ̀ ọlọ́run sọ pé fàmátà ń kọ́ òun ṣàbá àtúnṣà fẹ̀dé yìí ìsìnkà àwọn tí ó sì pè ò ní wúlò fáwọn kèbèrè jọ àkìyàmà Ibn Ashur sọ wípé ìmọ̀ eléjẹ́dọ̀kà ìlàkùnwú ti ṣàfá àti rẹ̀ ìlú pé áyà yìí pé rẹ̀ yàtí áyà yà kàwà tó wájọ́ ẹ̀fẹ́ rẹ̀ pé ìsìnkà ọlá tó wúlò ní tó bá ti mẹ́sẹ̀ pé àwọn mọ̀tájúlà ń bẹ ńlá àwọn tán tako pé kò ṣàfá yàrá ṣàfá méjì ní ìbẹ̀rẹ̀ àṣàfáàtì mọ̀fíyà àti àṣàfáàtì lèmọ́fíà ṣàfáà ilé ìtọ́lá ní òsí ìyẹn ló kò sí fún kéfèé ọwáwà fún ẹni tí ṣe kéfèé bẹ́ẹ̀ bá tẹ̀kí wo áyà máa ń dálẹ̀ bí yẹ́ṣfà ìndàwó ìlàbí ìsìntàn ó ti gbàmú ṣàfáà mú kalẹ́ni tó tó láti pàṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó gbà fẹ́ fọ́lọ́n kó ṣìpẹ̀ ẹnìkan àtòlú yọ̀ǹda ẹ̀ ó gbọ́dọ̀ ọlọ́run bá lè yọ̀ǹda ẹ̀ àmọ́ àwọn mọ̀tẹ́sílà àwọn tako bá ṣe tako àwọn kàwárí jẹ́ tako gbogbo àwọn bídí àláyé wọn wọ́n máa ń lè lórí àwọn ìní ẹgbẹ́ tó fi tako wọ́n ní tó èèyàn tó fèsì náà tó jáwẹ̀ tó jalè nílẹ̀ àkàrà ẹwà ní pẹ̀kọ́ inú nágbèrè yíó wá ẹwà lánàá yóò ti pẹ̀lú pé tó bá tọ́ bá ní sàwọn ẹgbẹ́ máa tẹ̀fẹ̀ lọ torí pé àwọn ń ta kókó ṣàfáàyàn nínú àṣòfin sọ̀rọ̀ ìpín ilé ìjẹ́ sọ́ka pé ìlà ògbó ti ṣàfá àti ìdàgbà ìrìn ìyẹn ọ̀sẹ̀ yá àrùjọ pé tọ́wọ́ bá ní fàmátà fọ́wọ́ ṣàfáàrù ṣàfihàn pé ìṣèpẹ̀ àwọn ẹ̀tọ́ sì kò ní wúlò fún ọ fáwọn òfáà kìfìrí ó fi hàn pé dé bá ti kìfìrí sọ̀rọ̀ ìjọba ìwúlò gẹ́gbó ti wà ní Qur'an alàdúlá wàtàfíìlì àfíìsẹ̀ ha ilẹ̀ àkùbárù ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ ṣàfáà kọwà náà àwọn àhádìsíwá àwọn kan àwọn kan náà àwọn kàwárí wọ́n gẹ́bà tí ìmọ̀ mọ́kùn ti sọ a ń gẹ́ nìkan náà àwọn tàbí ní Yazid al-Faqir Yazid al-Faqir òun jẹ́ tàbí ó ní àwọn bí àwọn mẹ́wàá àwọn ń bọ̀ wá láti Iraq àwọn wa ń lọ sí Makkah Madina

gbogbo nǹkan tí tó náà ni wọ́n sọ pé bídà lágbára ó bá kọ́bẹ̀ sí ẹgbẹ́ ìwádìí wọn báyìí ọ̀dọ̀ ò ní mọ̀ pé ṣe ló sọ pé sínú ìsìláàmù náà láti wáyé so ẹ̀sìn ìgbà pé ìwà aláwọ̀ tó wá ní ní intention pé bàbá àbá ti dé maka báwọn ní ti pọ̀ tó ní hajj àwọn ọmọ pa wọn lọ nígbà òkèdè ìlànà tó ìsọ̀rọ̀ àwọn fẹ́ gbalada ń lójú ara wọn àwọn fẹ́ gbalada ó láwọn wájé máa jìnà àwọn wájé máa kíláàsì àmàlì sọ́lá àwọn wájé bàbá gbàlagbà jábìrì wọn jábìrì náà sílẹ̀ jábìrì náà sílẹ̀ àwọn bá wọn yẹn sọ̀rọ̀ àmọ́ ń gbà ní jábìrì ti fọ́ lójú jábìrì wọn sọ̀rọ̀ lọ àwọn tàbí jábìrì wọn jáde wọ́n wọn wọ àlùjànnà náà ànájẹ́ wa sí pẹ̀ ha sára àgbò ha wọ́n wá ń sọ fún wọ́n challenge ayé pé bàbá ẹmọdẹ́ rí o ẹwọ́ bẹ́ẹ̀ rí dáadáa o kàwárí ìdípẹ́dípẹ́ ló fẹ̀kan ti kò lójú tí ó bá àwọn èèyàn tẹ́ta náà lójú láwùjọ wa náà wọ́n já lọ́dọ̀ wọn bọ́wọ́ kan wọ́n já lọ́dọ̀ wọn kàwárí ìdílé lójú tí rárá ń sọ fún sàbí ànẹ́bí pé kọ́ wọ ewì o pé ọwọ́ ni oníṣègùn ọlọ́run sọ pé àwọn àjò bá ń kó ṣe àyà ń jẹ́ sọ wípé bọ́lá sọ pé rọ́bà náà ti náà máa ń tóbi pé nìyá ọ̀sẹ̀ pàṣẹ bá ti wọ ọ́nà òfin lójú èyí tó bá lójú ẹ̀rọ àwọn ẹ̀yà nígbà ń àyà lọ ìlú pé ànẹ́bì fún wa sọ pé wọ́n wà jáde ibi tó wọ́n pé ní ti báyìí áyà tó kàrí ti ní àti ìlàjọ́ ń kàn àwọn wá bá ànẹ́bì láyé ànẹ́bì wa sọ kìí sọ̀rọ̀ pé nìkan táà ń sọ táà mọ̀ táà kọ́lá ànẹ́bì tó fún wa wọn lẹ́gbà tọ́wọ́ bá wọn jáde kó ná náà mọ̀ pé wọ́n pẹ́ àwọn jà wọ́n wá pèsè ara wọn wọ́n wá sọ pé ẹgbọ́n tó ń sọ fún mi àwọn ọmọ wọn pé àtẹ̀dúnnù ẹnà ṣe yẹ́kùn síbò aláàrọ̀ sí lílá so bí wọ́n pàgbàlagbà yóò máa pa ọ̀rọ̀ mi àwárí ìlú níbi tí ayé ìtẹ̀ ó kàkà sí ní sóòlù ọ̀sùn sóòlù níyà lórí fún gbogbo èèyàn àníyàn rẹ̀ dá ó nìkan ló sí ọ̀sùn gbogbo èèyàn gbogbo ọ̀sùn ní mìsọ́sùn báwọn náà bẹ̀rẹ̀ tó lẹ́sùn gbogbo jẹ́ yóò ní ṣùgbọ́n àtù ó ní iṣẹ́ rẹ̀ bí bàbá àgbàlagbà yìí lè máa parọ́ máa nìyí ah, ah, kí wọ́n fẹ́ fi rọ́ọ̀ṣe àwọn mẹ́sàn-án wá padà àwọn káàkiri òkè fìdí èsì fìdí yìí ẹnì kan soso ìfúnṣẹ́kù ó ní ọwọ́ ọba àwọn ọ̀lẹ́ pààyàn ní so àwọn kàwáyì tako ṣàfá àwọn mọ̀tájú àtàkò àwọn alùsùnà àwọn òṣà àmà tọ́ ara ẹ̀kọ́ tẹ́yìn ó kọ́ bẹ̀ nígbé láti jọ tí kéèyàn tẹ̀lé àníyànjú sálà ọ̀fẹ́lá báwọn àbí àníyàn ti wà wọ́n bá ti gbá àwọn alùsùnà fa ẹ̀fẹ́ gbá àwọn ń bídá tó bá ẹ̀kọ́ pọ̀rọ̀ wa bá fẹ́ ju wo ìtàlùsùnà máa ń mú ní máa ni wọ́n báyìí ló ṣe rí bó ìwọ́lé òkú báyìí ló ẹkú ṣe rí torí táwọn kàwá ìlú bá wọn sàádà ìnájú yìí ni pé à ah, ẹni tẹ́ ìfàṣẹ ìdìnnà ní ẹ̀fàṣẹ ìṣẹ́fẹ́ ìfàṣẹ ìdìnnà lọ ní ebi pé àbí ti pé èkùnrin tẹ́ ìfàṣẹ ìdìnnà ní pé à ṣe ìdìnnà sẹ àmọ́ tó rí ẹni tó sọ pé yóò wà nínú ọgbẹ̀rẹ̀ ọlọ́run yóò wà nínú ọgbẹ̀rẹ̀ tọ́n tó wá wù ọ́ ní pé ọ̀wà lọ bẹ́ẹ̀ náà làwọn olùmínà ní tòláì ni yóò ní mú tàtà ìlú yóò ní kíní kan mọ̀ mọ̀ máa yé ẹ̀hẹ́ yẹ́kẹ̀ ìjọba mọ̀ máa yé ẹ̀kẹ́ pàṣẹ àwọn lágbàwá tó ti kíkù tán lágbàwá tó fẹ́ẹ́ sọ fọ́ọ̀mù sọ́rọ̀ fún mọ̀ máa yé ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ alhamdulillah kò sí rẹ̀ mọ́nà ìgbà ọ̀gá lọ́nà tẹ́ ń palẹ̀ mọ́ àwọn tí àwọn yìí wọ́n tẹ́ ń kájú àgbẹ̀ àwọn tí àgbẹ̀ ní ẹ̀mọ́ máa ọba wọlé ìrùn lábọ́ láti àfihàn ṣeré tẹ́lẹ̀ kò sí nù àwa ni ìtawá ni mùtàṣájì òun ni ó ti wáyé sí ilé ìní mọ̀má yé á ilé náà mùtàṣájì gbogbo lẹ́jọ́ tó máa kójú ọkọ̀ máa ń sẹ́wọ̀n ẹ̀mà pé wọ́n ni pé sórí súnnà táà sọ yóò bẹ́ẹ̀ ní tafrí wọ́n lè fara àgbẹ̀ ọya sọ tí jẹ́ tafrí òun náà lè wà fẹ́rẹ̀ ìzáàmù alẹ́ òun lè fẹ́rẹ̀ ìzáàmù sọ níbi psychology ní ṣe òbí ìfẹ́ òun ní egun yóò wá fẹ́ kún kálukú náà wọ́ sí anything sọ́pọ̀lọpọ̀ àwọn ìbá fi lè afford kìí tẹ̀wọ̀n lọ́rùn ah, lẹ́gbọ́lá àwọn ìyá kan náà wọ́n pẹ́ ah kílẹ̀ ẹgbẹ́ sún mẹ́bí yàrá ah wọ́n ni kí ni ẹgbẹ́ sọ ní kí bóòlù ti wà tẹ́lẹ̀ gbogbo ìyàrá bóòlù ó tún lẹ́gbà fún kí bóòlù wá kílọ̀ sí ajẹ́ pẹ́lẹ̀ fún ọ ṣe tí rẹ́jísà bá kún so eh, pa tẹ́bẹ́tẹ́ báyìí ti gbogbo ẹ̀lọ́dọ̀ oṣù tọ́bá ilé kí tó ekí eh, wàhálà rẹ̀ tẹ́bì kan tẹ́ dọ́lọ́wọ́ bá kọ́kọ́ ọ̀kọ́rin ló tún sí ẹ̀gbẹ́ ah, bẹ́ẹ̀ tẹ́ wọ́n ṣe ok ṣe ń tẹ́kùn sọ pé lọ́bọ́jọ́ oṣù náà ní eh, ṣe ìwọ ni wọ́n gbé fáìlì lọ́wọ́ sí wọn ò gbé fáìlì lọ́wọ́ ògbé lẹ́yìn àtàlẹ́ ọlọ́wọ́ yà á ẹ àdìgẹ́ ìwọ́ ti gbàgbé ìwọ́ ti gbàgbé ṣé wọn ò mọ̀ wípé àwọn bídí àjọ̀nà ọmọ ń kéré láàrin àwọn oṣù náà ẹ̀ àkọ́ bídí àbábílẹ̀ pọ̀jù oṣù náà lọ ogbó ara tó bídí ọmọ orí lè gbé orí gbé ẹ̀sí rẹ̀ gan èyàn díẹ̀ ní ṣe ìtàkùnkùnkùn ló ń bídí àwọn díẹ̀ kan tágbàlì wọn gbá malẹ̀ tí ó wọ́n hàn pé lè yóò lẹ́kà kan sí náà ni mọ́ bẹ́ẹ̀ àmọ́ òwe dáa ti padà wá pé ìdáwà gbogbo àwọn mọ̀sáàsì fáwọn àfáà súnà gan jọ ń padà àwọn kan gbọ́dọ̀ ń bídí

kẹsì wà láàrin àwọn ìwé ìdí wọn pẹ́ ìsìnkì bọ̀ sí ọwọ́ àtọ́ tó wọ́n sọ náà tótọ̀ wọ́n sì kéré ẹmọ ìgbọ́n tó wá sí ìfàyìn ó láwọn tó jó ń sún náà tán kéré láwọn tó ṣe pé alẹ́dínà làmúyẹ́sà àbú máa ha lè dúníyá sí dúníyá mu àwọn tó ṣe pé ìsìn ayé ò gbé wọn lọ pẹ̀lú àwọn ará ilé ayé ṣẹ́ẹ̀rí tàbí ma ń kà fáwọn súnà pé lẹ́n tó ṣe pé lẹ́yìn ìgbà títí ń ṣe nǹkan tó jálù súnà bìjúmúlà tán

lọ́dọ̀ tí wọ́n tó bá fẹ́ pèyàn lóṣù ní definition súnà yìí kọ́dà wọ́n máa ń ká àwọn èèyàn fún yìí ní kẹ̀kẹ́ tẹ̀lé àwọn aláṣẹ kò ní wọlé aláṣẹ kò ní súnmọ́ kò ní bà kankan lọ́dọ̀ yìí ṣé àwọn àfá àti wa táwọn pè lábọ̀ súnà kìí káà ní ọjọ́ sí ìjọba ní ẹni tó bá ikọ́ náà ni àwọn náà wà ní àwọn tí àwọn tó kéwé lórí àwọn òsínú wọn nù ọ̀tọ̀ ní tẹ́ǹkà ọ̀tọ̀ pé àwọn onísúnà àkọ́kọ́ ní kò sọ wípé anybody tí ilé ayé bá gbé lọ ẹ́n ó ti yọkó onísúnà tó bá tẹ́sọ pọ̀ wọn àwọn súnà kéré kí kéré tán wí ni pé àwọn tó ṣe pé nìsìn ayé ò gbé wọn lọ ẹ́n wọn ò ṣe rú bí dáadé àmọ́ kéré sọ̀rọ̀ táwọn àwọn dubai ìjọ ò sọ̀rọ̀ gbà àwọn súnà kéré tó gbọ́n kéré ó rà ó tó gbogbo èèyàn yìí náà káwọn èso súnà láti jó súnà òun ló kọ̀rọ̀ nù bẹ́ẹ̀ torí pé sẹ́ni tó bá jó bídà òun ó rọ̀ wá bídà nù súnlẹ̀ tó bá kọ́ májì lọ́mọ sọ gbọmọ sálásí òun náà ọmọ fi ń kírun ọmọ fi ń gbàwẹ̀ ọmọ ní ní ti dá ẹ̀yẹ gbọ́ bẹ bá bèèrè àrí ìsàn kẹ́nìkan sọ fún ọ pé tó bá ti jẹ sàárì tán lọ́dọ̀ ìsún báyìí tó bá jẹ ẹgbẹ́ inú láti gbọ́ láwùjọ wa ẹni tó jẹ mẹkáníkì kò gbọ́ ìrí ẹgbọ́ ẹ̀fẹ́sọ̀ irun sọ́tọ̀ ìbí dánù èyí máa ń fẹ́ ìjì ni pé mẹkáníkì wọ́n ẹgbẹ́ ah! kan sọ bí ọdún mẹ́jọ ọdún àwọn nǹkan tó gbọ́dọ̀ tí ò lọ lé kí ó tí ò wá mọ́ sọ pé àgbélé ah, ah, yìí wọ́n tí wọ́n bí i àtẹ̀kàn ní tó fẹ́ àti tó fẹ́ àti ìbù ní pé a ah, gbogbo àwọn tí ó tẹ̀wà ń sọ inú sáà náà wà níwà lẹ́lú ní sọ káàkiri lọba tó tọ́ sí pé kábẹ́rù ẹ̀ wọ́n wà àyẹ́sọ́ra dáńgbà mọ̀tàbà ilé yìí wà àdá ọlọ́run ló sì jọba tó ṣe wípé yóò tó bá tú bá lọ sọ́dọ̀ rẹ tó fi darí ọkàn sọ́dọ̀ rẹ so àwọn sọ̀rọ̀ bìríyà níbi ládà níbi àwọn àti àlámọ̀bìl áyà áyà ìtàbá ti débi áyà àmátà fọ́ òṣàfáàtò ṣáfihìn ara ń tàà fẹ́ ká ma fi tọ́kà ní wípé bẹ́lọ́ ọba pé ṣàfá ànábì ìsìnkú ànábì jálùkì àmà kó kàn ọ́ ànábì ó sípẹ̀ kí sípẹ̀ ànábì kó sì kan òǹkàlùkú wọ́sáìn aládálíkà bẹ̀tọ́lì àmàn wá ọlọ́wọ́ bá ròyìn àwọn kèfèrí wípé kàmálà wọn alẹ́sẹ̀sẹ̀sẹ̀ mọ̀rìdì tí ló tó kéré sí wọ́n tọ́ta gbójú wọ́n gbójú kó ń bí ìrántí gbogbo bí tí ó bá mú ọ̀rá ti tó ọlọ́wọ́ bó fi wípé tó ń sọ bá o tó gbọ́ nǹkan báyìí wọ́n ti rí bá wọn gbọ́ ayà ìdí àbá ti gbé sọ́kà nǹkan kí n kéèyàn ṣe akbil aladùrú sí wọlmọ̀wárì ìwọ náà gbogbo tí wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn àti wáàsí máa àtẹ́ǹdẹ̀ e. wà tẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala huwa alladhi yutaqo azaba ọlọ́run ọba láàmà ń bẹ̀rù ìyá ẹ̀ wà yustaqaru min adh-dhunub ọlọ́run ọba láàmà ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú áyà wa ma yadhkuruna illa an yasha Allah huwa ahlu taqwa wa ahlu al-maghfirah ok so ọlọ́run ọba là ń bẹ̀ Ramadan pé mẹ́wàá lónìí ọlọ́run àforíjì tó wà nù sí yìí o dákùnjẹ́ kó kàn wá o ìyọnu ọlọ́run ọba tó wà nù sí yìí o ọlọ́run dákùnjẹ́ wá kó nù àwọn tó yọnu sí o ìfẹ́ ọlọ́run ọba tó wà nù sí yìí o ọlọ́run ọba dákùnjẹ́ kó kàn wá o oore tó wà nù Ramadan yìí ọlọ́run ọba kójú kó kàn wá kọ́lọ́run ọba kó fún wa ní halawatul iman kọ́lọ́n ọba kó fún wa ní madinatul qalb kọ́lọ́n ọba kó fún wa ní al-yaqinu tí ó lékún tí ó kún kọ́lọ́n ọba kó fún wa ní ìgbádùn tó lọ pẹ̀lú ìjọsìn fún kọ́lọ́n kó sàbóríyìn fún wa o kọ́lọ́n kó sàmójúkò fún wa o kó gbaṣẹ́ wa o kó yọ́nú kó ṣàforíjì ń fáwọn afá wa kó ṣàforíjì fún gbogbo àwọn èèyàn tọ́lọ́run ọba lò láti fi ṣoore fún wa àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa àti àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àti gbogbo àwọn èèyàn tó ti rọ bọ́lọ́run ọba sáwájú wa ọlọ́run rọ̀bánà fìlánà wal ikhwanina alladhina sabaquna bil iman wala taj'al fi qulubina ghillan lil ربنا إنك رؤوف رحيم سورة تعباري تقول الله بني آل المغفرة أبي الله كفي مغفرة الله عنه الله كفي مغفرة الله اللهم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وبك منك لا نصف ثناء عليه أنت كما أثنيت على نفسك اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا نصف ثناء عليه أنت كما أثنيت على نفسك اللهم إنا نعوذ بذلك من سخطك وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا نصرف ثناء عليك أنت كما أثنيت على نفسك فغير بي أتشكا فلا يجوى على التقوى على المغفرة ألا فارحموني يا إله محمد ألا فارحموني يا إله محمد فإن لم أكن أهلا فأنت له أهل فإن لم أكن أهلا فأنت له أهل ألا فارحموني يا إله محمد ألا فارحموني يا إله محمد فإن لم أكن أهلا فأنت له أهل فإن لم أكن أهلا فأنت له أهل ألا فارحموني يا إله محمد ألا فارحموني يا إله محمد فإنما كنت أهلا فأنت له أهل فإن لم أكن أهلا فأنت له أهل وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت àtàkùn ìṣàlá lọ́tẹ̀ tí ń bọ̀ a máa bẹ̀rẹ̀ sọ́tún mọ̀jọ́mí السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Thank you.